àṣàlùmí bí àtún mọ̀gàrọ̀ òun náà ti pé èsì ayẹyẹ ọjọ́ bí àtẹ́bí sọ̀rọ̀ wá wà ní wọ̀sàdàm pẹ̀lú onírànà ọ̀tá mìíràn máa ń gbà ṣe ẹlòmíràn láwọn akẹ́kọ̀ọ́ àgbà rẹ̀ ẹlòmíràn tó ti ẹ̀ lọ́sàn ẹlòmíràn tó ti ẹ̀ lóru àṣàlùmí àtàwọn ẹ̀sìn tí ọ̀nà táwọn ẹ̀ fi ṣe àbájáde àtún mọ̀gàrọ̀ àdádálẹ̀ kani bá a ta sí ẹ̀sìn tako yẹ́nì wàhálà mùsùlùmí náà máa ń yọ ha ó wá dọ̀rọ̀ yà gbogbo mùsùlùmí lápapọ̀ gbogbo mùsùlùmí lápapọ̀ ó dọ̀rọ̀ yà fún abájọ́ kínní kí wọ́n máa kọjú táàkì ìmọ̀wé ìlú kí wọ́n máa tako táàkì ìmọ̀wé ìlú wàmánìí wàmánìí lẹ́yìn ha mìíràn ìdá kẹ́yìn ó sì máa kọjú gbogbo àwọn mìíràn tó yàtọ̀ sí ìmọ̀wé ìlú àwọn àdádálẹ̀ ní ọ̀rá yẹn kó kó mùsùlùmí ni òye ká ní mùsùlùmí kan yóò máa tayọ ẹjọ́ bí ànábì ní padà dálẹ̀ ẹ̀yẹ tó kó mùsùlùmí ó dúró ní lórí pé á ah, kò sí mẹ́ẹ̀sì tó kó mùsùlùmí ó dúró ní mùsùlùmí ó bá náà lọ́wọ́ lórí mọ́lì bí tí mùsùlùmí ó bá wọn pé wọ́n bá wọn kó bá bẹ́ẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó dọ̀ ẹ̀ lórí mùsùlùmí wàlùsìgbàlù ìyá ìsúná ní wọ́tàbọ̀tù ìbí àwọn ìtọ́ni ilẹ̀ ṣúná lórí sàláwà alẹ́ ọ̀sálàm ká máa bomi rin kó máa dàgbà sókè ká máa fa súnà nẹ́bí wọ̀tàbá sọ̀rọ̀ bí ha láti di súnà nẹ́bí ká gbà mú dáadáa yóò lè ká máa ṣe súnà nẹ́bí lè ká máa kọ́ra wọn láwùjọ láti máa tẹ̀lé súnà nẹ́bí lè gbogbo àwọn ìmú tó òye ká tó máa wá dà nǹkan àbí ilẹ̀ ìdúró ẹ̀sìn tó jẹ́ pé kò tún lára nẹ́bí sọ̀rọ̀ àwọn alẹ́ ọ̀sálàm ṣé bímọ ìrọ̀wé hàdí ìbílẹ̀ ìbílẹ̀ àti wẹ̀lẹ́ àgbà kámọ́ wa gbà yẹn kámọ́ gbàtà jẹ mùsùlùmí òdodo kọ́mọ́ gbàtà jẹ pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n gbé bídíà mòlídì lárugẹ wọ́n polówó ẹ̀ káàkiri wọ́n pariwo ẹ̀ sí ìgbé sínú làwọn ti ń ṣe wọ́n ní kò sínú àdáadáa lẹ̀ àwọn àkọ́tún àdáadáa lẹ̀ dáadáa ni eréjì tí wọ́n wí wọn kámọ̀jọ́ sàwájẹ àbí tí wọ́n sábà wọn ti pé àwọn nígbà náà ní náà ni làwọn ń ṣe àwọn pàtàkì sáà ní wá ṣe láyé làwọn ń ṣe àwọn ọmọ ìgbà níbi sáà ní kóńtò jáde wà làwọn ń ṣe kámẹ́tì gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ ní kámẹ́tì ó sàwá jẹ sábà padà débi sáà ń ṣe níbi ànẹ́bí àti níbi ànẹ́bí tóbi lẹ́kùnrẹ́rẹ́ á mọ̀ ní kẹ́ ìfẹ́ ànẹ́bí á sì mọ̀ pàtàkì ànẹ́bí tó àbáwá ní kámọ́kàtà jẹ pẹ̀lú àwọn tó ń gbé lárugẹ wọ̀nyí dábì wọ́n á ní ha láti mọ́ gbà ti jẹ pẹ̀lú àwọn tí wọ́n ti fẹ́ di mọ́lìdì

so wọn ò ní sàkólé kan láti máa yẹ kí náà dáàbò yẹ bí wọn ò ti sàkólé kan ìmọ̀ yẹ bídíà sẹ́kùn ní báyìí pòrògámà láyà àtàmú ẹ̀rí túnà ní àgbàn wọn àwọn tá a sọ yìí gan wọn ti ẹ̀jẹ̀ náà lákòólé kan túnà rárá gan òjò ẹ̀sìn tó kàn pẹ̀lú ọ̀rọ̀ túnà ìdí wọn tàbí tó lálẹ́ òun náà ní bídíà sẹ́kùn ní wọn kí n sọ pé ìwọ ẹ̀sìn náà wí ẹ̀tọ́ ọ̀rẹ́ wá ti wá gbá ìdókòó ẹ̀ tó jẹ́ pé bíbí àná máa gbé lárugẹ bíbí àná máa tètè jí bíbí àná máa dáàbò bò yóò wá pàṣẹ àná bí kù ṣé kò ní wẹni báwọn sọ̀rọ̀ rẹ̀ láti bá wọn àlàyé ní ìtẹ̀lẹ́ ìlú wọ́n yẹ ká máa kọ́ tẹ̀lé wọlé lẹ́yìn kan ti abọ́jú ọ̀lẹ́sẹ̀dá òbí ní àlùbọ̀lọ̀ máa tẹ̀lé ní ẹ̀sìn wa nítorí pé wẹ́n báwọn ní àdáadáa rẹ̀ ní ṣe. wàyí dáná àrà sí mọ́mọ́tún àkàrò náà ṣé kò ní kọ́lá wá jẹ́ ìjẹ́ pé àwọn tá a sọ yìí àwọn ni wọ́n ẹ̀wọ̀n ní ìjàmbá tó kọ̀rọ̀ yìí ní òbí láwùjọ wa ẹni tó kọ̀rọ̀ yìí ní àbá àgbà ní ilẹ̀ lábáwá níta òde níta òde àbá wa àbá wa ní níta àmọ̀ ní pé àwọn tó wà lórí pé àwọn tó kò sí ẹ̀ tó lè rí àwọn tó gbé lárugẹ àwọn tó dáwò lórí àwọn tó kọ̀ jù àwọn èèyàn bó ti di káàkiri gbogbo àgbáyé yẹn ṣé o ní wọn ìdáná yòókùtàdá ìmọ̀ntàrà alàlá ìṣúná mìíràn sábà tó sọ àlejò ẹnu àwọn tó yẹ òun náà rẹ̀ ti bá ní rìn lójú ọ̀nà àwọn lójú ọ̀nà tó náà lẹ́sìn òwúrọ̀ àwọn àlẹ́ òkàlà ojú ọ̀nà àwọn ẹni síwájú náà àwọn sábẹ́ àlẹ́bí àwọn ẹni wọ́n ti kọjá lọ wà síbẹ̀ àdìmọ́ àtàwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n ní káà ní kọ́lé ìlànà kọ́lá mi bá kéré kọ́lá mi ò bá kọ́ lóka mi ò bá ti méjì mẹ́ta lọ tó bá ti jẹ́ pé ojú ọ̀nà lẹ́sìn òwúrọ̀ àwọn àlẹ́ òkàlà náà àìmọ̀ òdodo àìmọ̀ èèyàn mọ̀ òdodo lágbà sábẹ́yà ti dé òbí òdodo nù nígbà sábẹ́yà ti dé á òbí kẹ́ẹ̀nù ara o ìnàmà yọ já ìjáàlú àgbà òdodo là á máa fi mọ àwọn èèyàn ẹ̀ka pèlè yẹn ti di òun náà lẹ́ta bá òdodo lọ́dọ̀ rẹ̀ bàbá yìí á òdodo ló fẹ́ lọ́wọ́ á òdodo yẹn ti di òdodo oníwàá sọ́dẹ̀ yẹn kò bá ti máa mọ̀ yẹn ti di yẹn. sallallahu alaihi wasallam ṣé kúnyà ní sallallahu anábìlẹ̀ ní ọ̀gá lẹ́sẹ̀ kú nù yín ẹni tó bá tẹ̀lé tẹ́lẹ̀ yẹn bá kú nù yín pàṣẹyàrá kùtà máa ń tẹ̀sí rọ yóò padà máa rí àwọn ìyapa tí ó pọ̀ mẹ́sì yóò máa dá àwọn ìyapa ẹnu tí ó pọ̀ lẹ́sì sí mẹ́sì anábìlẹ̀ màálẹ́ kó mi tún nàjí tí ìyapa ẹni bá ní wọ́n tẹ̀lé màálẹ́ kó mi tún nàjí tún lè ní anábìlẹ̀ yà gbámò sunna ni anabi ni kẹ́ẹ̀sì ọmọ tún náà àwọn àròlé àfihàn mànà lẹ́yìn mi àwọn tí wọ́n mànà tí wọ́n tún fi ní mànà láwọn sábà níbí àwọn àròlé àfihàn mànà ó ní ìlànà wọn kẹ́ẹ̀sì máa. àdùn àlẹ́ yà ti náwó ẹ̀jú Ànábì sallallahu alaihi wasallam ó ní kẹ́ẹ̀sì mú kẹ́ẹ̀gbánú bí náwó ẹ̀jú pẹ̀lú eyín kọ̀rọ̀ yìí eyín kọ̀rọ̀ ní ẹ̀ma fi gbà kan mú ní òfin ẹ̀ma fẹ́ fi kan mú ní òfin ẹ̀kọ́ jábọ́ àlẹ́ alábìíní wà ní yá tó ń wà fún ìdájọ́ àti owó alábìíní ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra fún gbogbo àwọn ọ̀tá tuntun tó máa tẹ̀ gbé wọ́n mẹ́sì ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn wà yín náà kó lè bíi àti dọ̀là àlà alábìíní torí pé gbogbo àdádálẹ̀ tẹ̀ rí mi dọ̀là àlà ànú ni alábìíní ti ìdájọ́ lórí ẹ̀ ṣe gbogbo tá a bá ti ṣe dáadáa yẹn yẹn òun náà ti àwa lè fi nǹkan kan ròyìn rẹ̀ tó jẹ́ nǹkan tó dáa ẹ́ tòkẹ́ bá a ṣe mọ̀ ní ti pé nǹkan méjì òun náà làwọn sọ̀rọ̀ nǹkan kan dáa inú kó jẹ́ pé nǹkan yẹn rẹ̀ gbẹ́sẹ̀ ní dáa àti kó jẹ́ pé nǹkan kan tó máa ní dáa ti àwọn ọmọ kan bẹ́ẹ̀ wa jẹ́ pé nǹkan yẹn dáa ó ní àmọ́ torí àwọn ọ̀sán tó rọ̀ yóò wá àwọn tó ní bẹ́ẹ̀ náà sàbẹ̀ pé kò sí ẹja fún ààrẹ gẹ́gẹ́ kò sí jẹ́ lóbi fún mi irú ẹ̀ náà ní ọjọ́ bí àná wa òun gẹ́gẹ́ kò ní ìpìlẹ̀ kò lẹ́yìn fún ẹ̀sìn kò wá sí iṣẹ́ ẹ̀lẹ̀ dé bẹ́ẹ̀ ẹ̀ ti dáadáa bẹ́ẹ̀ ni ẹ̀ ti wá sí ni ẹ̀ ń sọ̀rọ̀ ànábì ni ẹ̀ ń sọ ẹ̀yìn ànábì gbogbo ẹ̀ pátápátá kò lè sọ ọ́ di kí ni kò lè sọ ọ́ di tó dáa nínú àwọn àtọ́tọ́lẹ̀ ìrẹsì wa tó jẹ́ pé ó ní ìpìlẹ̀ tó pé àwọn táwọn èèyàn fi sálẹ̀ máa sálẹ̀ máa òun ni òde àti káyọ̀ kó bẹ́ẹ̀ òun náà sábà tó máa fi àfi ìkọ̀ bá a tó máa ń sọmọ ló ká sọmọ ló ní Islam ó ní kílẹ̀ tá a bá ṣègbéyàwó ká ṣe wà nínú ìmìká ní Islam ó ní kílẹ̀ àmọ́ àwọn àkàkà táwọn èèyàn bá wá lẹ̀ mọ́ dáadáa lẹ́yìn èyí wọn lè yọ wá sí ìlú láti yọ kó bẹ́ẹ̀ lápèjúwe níbi ìkọ́mọ́lẹ́sẹ̀ ní ìbá tó anabi sallallahu alayhi wa sallam tó ní àpò àti olú ní ọmọ sáré yìí anabi ní ọjọ́ keje tá a bá bímọ òun náà láti fi ní àpò náà wọ́n yóò sábà wọ́n yóò sábà á ti fa ọjọ́ keje á ti sọ lọ́kọ̀ táwọn lọ́wọ́ àti anabi ní á ti fa anabi sọ pé ọjọ́ keje bàbá bímọ lónìí lónìí bá sọ fọlọ́fọlọ́ ìsìn tí ó ṣe ìkó wa ó bàbá fi jọ mande mande ló gbọ́dọ̀ jẹ bàbá fi jọ tuesday mande ló gbọ́dọ̀ jẹ tó ọjọ́ kejì làdẹ́bí pè é lagbọ́dọ̀ pé tó ìlànà náà kìí ká sí lọ́jọ́ kejì tó kéèyàn wá wò ká èmi tó ti lọ́jọ́ kejì o ẹni bá ìjọ tó bá wù mí òun ní ìṣe ní ilé ìwọ̀n bàlá làdẹ́bí ẹlẹ́kẹ̀jì náà tó tún yọ tó tún wà tuntun ẹ̀ mọ́ òun náà ti kó àwọn ọmọ tó kọ káwá kó àwọn ìjọ wípé tọ̀ àwọn àtàn yóò kó kọ̀ jáde. káàtó ọmọ ló kọ kò sí sí àfa bẹ́ẹ̀ yá àfa kan ló wà bá mi sọ ọmọ mi lórúkọ àfa kan ló wà fún lórúkọ àfa kan ló wà lórúkọ jáde kò sí sí àfa kan bẹ́ẹ̀ nígbà tàbí tó sọ ọ̀rọ̀ lọ́wọ́ tàbí. ìtọ́mẹni ló kọ ẹni tó bímọ náà ló sọ pé ó kọ ọmọ mi ní fáwọn èèyàn ìtọ́mẹni ló kọ yìí ìyẹn lè sọ ọjọ́ tó yẹ kí n máa yá ìyàwó mi ní mo ti sọ ọdún kọ báyìí ìyàwó mi bá wọn ọba yìí jẹ́ èèyàn sì lè sọ ọjọ́ kéje kéèyàn mi èèyàn ó sì sọ fúnra yẹn náà ní á ah, ó kọ ọmọ yìí o inú àdáda rẹ̀ tó wà bẹ́ẹ̀ òun náà ti sáfẹ̀ tó wá kó àwọn àjọ pé àwọn ó ṣàdúrà tó kó kọ ọmọ jáde bí ẹni kó kọ ọmọ kọ àbí àwọn ìlú kó kọ jáde tó ilé yìí nínú àdáda rẹ̀ náà ni tó jẹ́ pé ó lẹ̀ papọ̀ mọ́ ìlú ma tó lé tó ní ilẹ̀ fẹ́ tó ìlú àwọn eléyìí nínú àwọn dáadáa yìí náà àbáwọn kẹsẹ̀ nígbà tó kúrọ̀ máa òun ká máa dùn ká máa jó ká pelére tó bá kó máa ká kọrin àti ká máa fi òní látara dalẹ́ nígbà bá ti kó máa òdòdó àwọn ilé ní àwọn ọmọ tó ga tó lẹ̀ kalẹ̀ tó níta ti lọ wípé nǹkan tí o bá já fún ẹ̀jọ̀ méjì nínú kọjá pé nǹkan yẹn ló da fún rẹ̀ àti kọjá pé nǹkan yẹn da nílẹ̀ àwọn táwọn yẹn wá lẹ̀ máa òun ló lọ ní òun yóò da yorùbá bí ìsìnkẹ́ bá ti sọ òun dandan fún rẹ̀ òun yóò da nírẹ̀sì àdádálẹ̀ kò sí kankan tí àlejò pọ̀ mọ́ ẹgbẹ́ bá ti mọ̀ pé ìtọ̀ nísìnyí ìtọ̀ tẹ́ ẹni nísìnyí nàìjíríà sọ̀tún àìníyà ẹ̀hún gẹ́gẹ́ bí kò sí tá a lè fi bá ìtọ̀ tá a lè fi bá ìtọ̀ táwọn ìtọ̀ sàmọ́ àbí táwọn ìtọ̀ ìgbẹ́ mọ́ òun gẹ́gẹ́ fún ẹ̀ ìwé lẹ́yìn oníṣìí kò sọ́nà tá a lè fi gà láti láti lọ́dún tó máa kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó bá ti jẹ́ àdádálẹ̀ àdádálẹ̀ náà ni wọ́n jẹ́ òsì kankan tá a lè fi fún un. sẹ́kù ni bàbá yìí adá náà sọ̀rọ̀ láwọ̀ alẹ́ òṣèlú anábì wa fara ìfún alẹ́ mọ́lẹ́rẹ́ fi àdíjì sẹ́rí ilẹ̀ àdíjì tó lálàáfíà àdíjì àbí àdíjì alákọ̀ọ́lẹ̀ àdíjì sọ̀rọ̀ láwọ̀ alẹ́ òṣèlú ìmọ̀ta sẹ́rí ẹ̀ńdàlẹ̀ sílá anábì sọ̀rọ̀ yẹ àwọn táwọn tẹ̀lé nígbà tá a bá yapa tí àpẹẹrẹ bá tẹ̀lé bí ọ̀rọ̀ ẹ̀sìn anabi làwọn wò la tẹ̀lé kí ni kata ti lórí ẹ̀ kàmàbá yìí àná anakunla màkà àlàkà sunna ta ẹ bá mi sọ sàlàyé máa kókó tó bá ti sàkà sunna mina akwal nínú ọ̀rọ̀ ni wàlẹ afaal àbí tẹ́tà bá ń tẹ̀lé wàhùwà bí àtún pé àdáda rẹ̀ ni wàkúlù bí àti dọ̀là àrà gbogbo bí àyẹ̀ sì ni àdáda rẹ̀ gbogbo bí àyẹ̀ sì ni ànú ni. náà sẹ́kù wa ni wàyíká àwọn ọ̀nà ìsìnkú àdàbí nọ́ọ̀lì nàbàwí tàbá wá gbé mólídìí àdébí sallallahu alaihi wasallam yìí tàbá gbé tàbá lọ lè wọ́n wò táwọn wò pẹ̀lú pé kí àtàwọn tàbí kọ sí lámúnájìláwò àfúlàní á gbé ààrẹ ní ìpìlẹ̀ fún kò sí ìpìlẹ̀ fún ìtọ́jú ọbẹ̀ àdébí sallallahu alaihi wasallam ìsúná ti ọ̀tún lè láì sallallahu alaihi wasallam nínú súnà nẹ́bí nínú làná tànẹ́bí ààrẹ rí ilẹ̀ kankan tá a wàlá fi súnà tí kò lábá yẹ wà sí kọ́dà àlẹ́ ìpìlẹ̀ kan nínú súnà tí kò lábá yẹ wà sí ìlànà àwọn kòlàbá wà nábì àwọn àrólẹ̀ ànábì àbúrásì ọ̀nà òsánù àyè àlẹ́ ìkàtà nínú ìlànà wọn tá a dá mọ́lì padà sí tá a gbọ̀dá mọ́lì ànábì sọ̀rọ̀ àwọn àlẹ́ òsánù mi o kọ́dà àbúrákà yìí dé kọ́dà àwọn ọmọ tó sábà gbé àwọn bá àwọn ẹgbẹ́ sáà ní náà sára nínú sábà tó wá bẹ́ẹ̀ nígbà tó wà mọ̀ nígbà tó wà nínú ìdàgbà tó lò ó wà mí náà dìbí dàí àlùmọ̀bí ìlà. táà bá tó wá ní ìpìlẹ̀ sábà òní tó bá tó wá gbà àwọn àwọn ọmọ pé bí mọ́wúlí o nínú àwọn kan tuntun nínú ẹ̀sìn nínú àwọn àdádálẹ̀ ni àlùmọ̀bí ìlà àdádálẹ̀ tí wọ́n sọ nínú àdádálẹ̀ tí wọ́n sọ nínú àlùmọ̀bí ìlà tí ẹ bá ń fi àdáda rẹ ní ẹsìn yóò sọ ní ìwúwo lójú ọ̀nà yìí yóò fi ẹ̀fà tó dà lẹ́bi kù èyí wàá fi ìlú yà wàhálà àtúnlẹ̀ sábà mọ́lá wàhálà àbí ìpìlẹ̀ tí àdìsí ti kó sínú àti ànábì yìí kọ̀dálà alẹ́ yìí kọ́ọ̀lù sàlọ́lá adẹ́rìkún nínú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala kó sọ pé ìdáná ìdáhùn fi bàyìn sábà gbá agbóhùn mi sẹ́yìn ó ní tẹ́ ẹ bá ṣe èlé tẹ́ ẹ bá ṣe máa fà tẹ́ ẹ bá ájú lórí kankan ìwọ ló dáa ìwọ ló dáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mọ́lídì àwọn kan ní mọ́lídì dáa àwọn kan ní mọ́lídì ò dáa wọn ká lùkù yìí wọn fà á máa lọ́wọ́ wọ́n ti tó fà lóbi dáa ní wọ́n ti tó fà lóbi dáa ní ayàtọ̀ àti wàá sọ̀rọ̀ àfọwà ó ní ìgbàgbọ́ tó mú ìlàwọ́ ìjẹ́ fà máa lọ́wọ́ ẹ̀dá fà lọ́wọ́ ẹ̀dá ẹ lọ wo kí ọlọ́run sọ nípa ẹ̀ nípa ìlú àná wọ́n rọ̀ tó ẹ ti dá àbá àbúrò àlẹ́bí ẹ lọ wo kí àlẹ́bí sọ nípa nǹkan tí ẹ ti fà pàdé lórí ẹ nǹkan tó ń kú mi wọn lẹ́bi láti wọlé ọmọ ìka àti tẹ bá wọn fẹ́ gba àwọn ọmọ wọn tààlà gbọ́ ẹ ti gbọ́ ọjọ́ ìgbà ìgbà àmọ̀ gbọ́ tẹ̀ nípa ìgbà àmọ̀ bẹ́ẹ̀ tó ká lù yín bẹ̀rù ọlọ́run tẹ̀ sọ fẹ́ tètè o tẹ̀ yín gbogbo tẹ̀ bá ti ṣe fàǹfà lórí ẹ̀ ń bí ọ̀rọ̀ ẹ̀sìn àbíkẹ́ máa ń jábà torí pé tọ̀dọ̀ wọn náà lè ti wá káma wá máa sọ ní ti káma wá jà pàtó dà bàbá wa ibi àbá bàbá wa ṣe nù àbí káma wá jà pàtó dọ̀ bàbá kan tó pápá wọn gbajúmọ̀ àbí káma jà pàtó dọ̀ ṣéwù kan irú eléyìí wọn túmọ̀ pé àyè bẹ̀rù ọlọ́run tó fẹ́ yà tó sọ fún wa orí tó bá mọ̀ tó nígbàgbọ́ lóòótọ́ tó gbọ́dọ̀ gbọ́ tó bá gbọ́dọ̀ fi àlùkò àmọ̀ bẹ tó pa ìgbà iṣẹ́ iṣẹ́ tó bá ṣe ó bá ti jìyàn ní ìlú ìjàmbá mẹ́rẹ̀ẹ́sì ẹ̀ gbọ́dọ̀ dáa kà lórí ẹ̀ńkẹ́ta ẹ̀ dáa kà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ dáa kà lọ́dọ̀ àgbáyé tó ìtayà ìfọ̀fọ̀ àná ó ní dáàdì bàbá yìí ń wà á sàn gbà wíwà eléyìí ló lóore fún yóò òun náà ló lóore fún yín òun náà ló ti dáa jù ní tẹ́ ẹ̀ máa padà sí tẹ́ ẹ̀ bá ti yàn lórí kankan mẹ́sì á fi ìdá mẹ́sì sí òdá mẹ́sì ká òkè fàjà kò fàjà kò sì bí ìfà gbádùn sí orí òtó ìtọ́ka lùkọ́ ọ̀tà tó láti tẹ́ ọ́ dáa ẹ̀já lọ sọ bí ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹ̀já lọ sọ àdìsá ẹ̀já lọ sọ àdìsá tọ àwọn afẹ́ bí ìdánwò tá a sọ yìí afẹ́ practicalize lórí ọ̀rọ̀ mọ́wílì àwọn àgbàni wọ́n dúró yìí wọ́n ní mọ́wílì dá àwọn àgbàni wọ́n dúró yìí wọ́n ní mọ́wílì tó dá ṣé kò ní wọ́n rọ́ọ̀dù ní lọ́wọ́ kó wà lójú olú ilà àbíjá àbíjá ìkẹyẹ ṣéèkù ní káwá dá ọ̀rọ̀ padà tó bá lọ́wọ́ hàn wọ́n tààrà ìtumọ̀ rẹ̀ láti pé ká padà sínú àlùkò hàn. wọ̀rọ̀ tó ilà lọ́tún káwá dá ọ̀rọ̀ padà tó bá lọ́wọ́ àlejò sàlám wà lójú ìlà sunnati ní báyà wà káàkiri òun náà ní ká padà lọ sínú súnà nàbí sallallahu alaihi wasallam ń pàtà nàbí lọ́tà lẹ́gbàá tá nàbí kúta káwá padà lọ sí àkọọ́lẹ̀ nípa ìyàrá nàbí pé báyìí náà nàbí ti máa ṣe ṣẹ́kù ní mọ́mọ́ ní máa ń dàrú ìjà tàdá àjọ àwọn méjì tá a sọ yìí àwọn náà ní kí wùmí ní wọ́n máa tẹ́ padà sí nígbà tí ẹ bá máa máa máa ń lọ́wọ́ nígbà tí èdè ayé bá tẹ̀ lórí ọ̀rọ̀ yìí kí ẹ ti tẹ́ ẹ bá gbọ́ra yín lórí ẹ̀ ọ̀nà méjèèjì yìí òun náà lámọ̀dá wa padà sí sẹ́kù wá ní wà fà áyì náà fi lùtìtà ìbéèrè táwọn ti fi lọ́wọ́ ara wọn pé fà áyì náà fi lùtìtà ìmọ̀ lọ́wọ́ àdéhùn àlùkùrán wà sunna wọ́n dà ìmọ̀ lọ́wọ́ àdéhùn àdéhùn sallallahu alaihi wasallam máa yẹ dúdú alámọ̀ṣọ̀rìyà ṣe ìbáṣe mọ́ọ̀lù ìdàbàwí ìdí tọ́ka lórí ìgbé ìgbé nẹ́ẹ̀sì láti wọ́n ti àlẹ́ àtàmẹ́ǹtì wọn pé ká máa wá yàwá náà lọ àárín ká sì máa wá àdúgbò alóbàdàn sallallahu alaihi wasallam tí wọ́n ń tọ́ka káàtó kó nílà lẹ́yìn yá kàtà ẹyẹ ọjọ́ bí àlẹ́ yìí kọ́dà alẹ́ àwọn olùmọ̀ kí wọ́n tó kó yíwa pé ọjọ́ bí àlẹ́ bá sọ yìí tá a bá lọ wọ àlùfáàmì látòkè délẹ̀ ọlọ́run sọ kankan fún wa nípa tó bí àlẹ́ yìí alọ́sùn hàn wọ́n tààrà lọ́wọ́ tó bí àlẹ́ yìí ká àrínú àlùkùrán ọ̀nà tí wọ́n gbà bí àrínú àlùkùrán alọ́sùn hàn wọ́n tààrà sọ̀rọ̀ nípa màmá àti àmọ́tàbí sallallahu alaihi wasallam ọlọ́run ò sàn kankan nípa mọ́tẹ́bí ànábì bánàbí ti lo ìtẹ̀mí ẹ̀ láti kékeré ìtọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ànábì òun náà ní àtijọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sọ́ni ránṣẹ́ láti sàdá ti fún ogójì ọdún ó tún máa pẹ́ ìgbésí ayé ànábì ló bọ̀ látẹ̀yìn yẹn ẹ̀dínwá ànábì ló gbé jáde rẹ̀ nọ́ọ̀mà àbára náà ti ló gbé jáde rẹ̀ tó àgbáyé wa sọ kankan nípa rẹ̀ ibẹ̀ àgbà tó bí ànábì yìí ò àwa làwọn kankan tó jẹ́ pé Al-Qur'ani sọ parẹ̀ fún wa gẹ́gẹ́ bí Al-Isra wal-Mi'raj Al-Qur'ani sọ fún wa nípa Al-Isra wal-Mi'raj yọ ìrìn àjò táwọn ti ṣe láti máa ta lọ sí Jerusalem láti Jerusalem náà gbàdá ìlọ sámà sámà ti ta ìwà fún wa Al-Qur'ani sọ parẹ̀ Al-Qur'ani sọ̀rọ̀ nípa ìjà bára bíi àti ṣe yíyá kùránì sọ̀rọ̀ nípa àwọn ọ̀sán mi náà tó jẹ́ pé tòun ti kùránì sọ̀rọ̀ pa rẹ̀ o ànábì ò wá mú lọ́jọ́ káwa ní sọ ìṣúná ìwé ìṣúná ìṣúná ti ṣe o ọjọ́ báyìí láti fi ṣe wá ti dán o ẹ̀yin mùmíní ẹ wá sọ di ayẹyẹ àbíkẹ́ ẹni lábẹ́ àtẹ̀tẹ̀ mọ̀ yẹn jọ àbíkẹ́ ẹni ayẹyẹ ẹ̀tẹ̀ mọ̀ ṣe mo sọ fún wa mẹ́rin òní mẹ́rin wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìṣúná yá àti ìṣúná ìṣúná òṣèlú ẹ̀sìn wa káwa ní abẹ́mọ̀ wá sa ayẹyẹ ní ìṣúná kàlẹ́dà ẹ̀dí báwo sẹ́mọ̀ báwọn yìí ní wọ́n ti ẹ̀sìn sọ́ńdọ̀ àlùkò hàn káwọn wá sọ mòlí ìṣe ìṣe wo ti ẹ̀ mẹ́nu bá rárá ẹsẹ báwo ni bóòlù yìí wọ́n jọ wá wà ní ìlànà ní ìlànà náà sọ̀rọ̀ àwọn ẹ̀yẹ sọ̀rọ̀ àwọn bí ká máa tẹ̀lé ká máa ṣe ayẹyẹ rẹ̀ ká má bàgbé béèrè iṣẹ́ kò béèrè pé ká ayélujára ti dáàbò ọ̀tún dá ìbò ló wà súrà wo ni áyà wo ni nínú Al-Qur'an wà sunna àdìsí wo ni ta ló gbà wá yọ láti inú kò bá lọ́wọ́ àdàbí inú muslim ẹ́ inú nàzárí lọ́wọ́ àdàbí àbújá àdàbí kùmájà inú tíra àdìsí wo láti rí i ẹ̀rí pé kásojú ọ̀bí ànábi bẹ́ẹ̀ ànábi ṣe é ni bẹ́ẹ̀ ànábi sọ àwọn tàbí láti wọ́n ṣe é ni bẹ́ẹ̀ ànábi ti bá wọn tí wọ́n kọ́ lọ tí wọ́n ṣe táwọn ìlú wọn lẹ̀ tí òkú tí òde wọn kó lẹ̀ ni ẹ jẹ́ ká wá wá ní ìṣúná ànábi sọ̀rọ̀ wá wàlẹ̀ wọ̀sẹ̀lá ṣé kò ní wàlúwà ìṣubú àdá nàìjíríà pàlùdà àlùkà èyí tó wá sọ̀rọ̀ àyàn ẹ̀rí ti mọ̀ ẹ̀rí tí òkú lọ́gbà wáyé wọ́n ní ìṣó sọ̀rọ̀ àyàn fún gbogbo ẹni tí bá ti wọ́n ní ìṣàǹsọ̀rọ̀ àwọn yẹn ta àti nà wù àbí sọ pé mọ́lì ìjà báyà kì í ṣe é díẹ̀ ń ṣe ìtàn rẹ̀ ló dá òsì ìjọba tó ṣe ìtútọ́ rẹ̀ fún mi pé ayé tó bá yẹ lọ́wọ́ kó lọ lè kú bá lọ́dọ̀ lọ́wọ́ sùhánù wọ́n tààlà lọ́dẹ̀ kó lọ lè kú kú túbá ọ̀nà wọlé òsì ìgbàtúbá òun náà kó kú oúnjẹ kó má ṣe má ó sì kó kó yẹ gbogbo yẹ pé àdáda rẹ̀ ni kó má lórí ẹ̀ tún náà sì ní lọ́dọ̀ lè kó bẹ́ẹ̀ wọ̀bí bẹ́ẹ̀ ni nàìjíríà yìí ó ti lọ lè tún bá kò ní àwọn kan ní ìnáwó àwọn àbájáde ní ẹ bá ń ṣe nínú ẹ̀sìn ṣé o ní bàhálà wà ṣáàdù mọ́mìn alẹ́ ní ilé ẹ̀jú muhammed ṣé o lè gbà sọ yìí ó ní bí ọ̀rọ̀ àwọn mọ̀mìn bá wò lòdó sí máa yín méjì ni mọ̀mìn mọ̀mìn tí wò lòdó bẹ mọ̀mìn onífẹ̀ẹ́ nú bẹ <clears throat> mọ̀mìn tí máa wò lòdó yọ́tọ́ òdodo ní wákàtí ló ti bá ti òní tí máa wọ òdodo tó bá ti lànà lẹ́sìn sọ̀rọ̀ àwọn àlẹ́ ọ̀sẹ̀ làm sani kí ni yóò ti nùsọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ àwọn àlẹ́ ọ̀sẹ̀ làm ló ti bá ti. àbẹ́ ẹ̀rí kò yóò fẹ́ nu tẹ́fẹ́ ìfẹ́ nu ní wákàtí bó ẹ bá kó ogun ẹ̀rí ayé yìí wá fún kòrán tẹ bá sàlàyé látò nídọ̀la kòrán síbẹ̀ náà ni ó lè nítorí pé ìfẹ́ nu ni ìfẹ́ nu sì ni oríṣiríṣi ni oríṣiríṣi ni máa ń fa ìfẹ́ nu ẹlòmíì torí tí jẹ nítorí kálíbù jẹ wàlá ẹ̀rí ló máa ń sọ pé àwọn náà padà dálẹ̀ ní ọkọ ẹ̀dùn àmì àbáǹtọ̀ nígbà táwa bá aláwùjọ kọ ẹ̀ nítorí bá bá aláwùjọ tó ṣe máa ń gbé kalẹ̀ bóta ó máa gbé kalẹ̀ fún náà tó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí náà ti wà ó jẹ́ pé ó máa lóòótọ́ pé ìfẹ́ yóò da láwùjọ ẹ̀ kò sí ṣe lóòótọ́ àmọ́ kò ní tẹ́lẹ̀ kò ní takò àwọn ti ṣe tòun ìwé lẹ́yìn náà kò sí dáa tó láti ní ẹ̀ bá ti mọ̀ ànábi ìdúwe ìkàkàmúra tó ti bàtà gbogbo ẹgbẹ́ bàtà ìlú yìí òdodo ìfàdé ẹ bá fẹ́ ànábi láàyè mu àhàlùkún àtà ìdúwe bàtà àti ìfàdé gbogbo ìlú náà ànábi lè yóò ti ìdìbò yìí òdodo ìmàlè yóò ti pé àtà ìdúwe bàtà àti ìfàdé gbogbo ìlú náà àyàtúmọ̀ àtọ́ bá fẹ́ tó fẹ́ fún àrẹ lọ́kọ̀ọ́ láti dìrẹ́ ètò fẹ́ fún àrẹ dáadáa kó o máa fẹ́ fún ọmọ ìyá rẹ nínú ìgbà yẹn ní gbàtí ọ̀sán tó kò dáa tó ti o ti náà ti bẹ́ẹ̀ láti kọ́ ọmọ sàrẹ́ kọ́ kò dáa ebi ọ̀fẹ́ dáadáa fún ayẹyẹ ìbílẹ̀ tó ti dé nígbà tó wá dákẹ́ tó wá nínú ọdún gbàtí òkú dé ajẹ́pẹ́ ìmánì rẹ̀ ti di ìmánì rẹ̀ lọlẹ̀ inú tí wàá fún ìmánì rẹ̀ ga tó dé ìmánì rẹ̀ tó ti ní àwọn tó ti náà bẹ́ẹ̀ ti dáa àdúgbò máa fẹ́ dáadáa fún bí ọ̀nà ti tẹ̀ ẹgbọ́n tó ìwé wákà tó hàn ó ní bá tó ìwé náà ayé àtẹ̀tù yá ó lè gbọ́ lápá ilé àti àmà lọ. ẹ ayé tó ṣe pàtàkì lọ́dọ̀ yín ti ọjọ́ ìgbé àmà lọ. wọ́n á sọ pé káyìrún wà á bọ̀. bẹ́ẹ̀ ni ọjọ́ ìgbé àti àmà ìṣe bá rúdú dáadáa káyìrún òun ló lóore fún yíyù wà á bọ̀ òun ló ṣiṣẹ́ fún yín. tọ́ ẹgbẹ́ nǹkan ayé ní ìsìn bí ẹ bá gbọ́ pé wọ́n lè máa bá gbọ́ àtàlẹ́ pé wọ́n máa fún ẹ̀ ní tẹ́tẹ́ táwọn ẹ̀ wọ́n ká ló kó gbé fóònù àti gbogbo bá mi lọ́wọ́ alẹ́ ìṣe wá kọ́lá kó tó ọba bọ́ọ̀mù yẹn náà kalẹ̀ ìka yé nù wọ́n lọ́ọ́ lọ́ọ́ lè bá bọ́ọ̀mù bá yìí ìka yé nù àbíkó yóò gbọ́ pé bóyá kankan ìmẹ̀ tí ó kó pàmòlà báyẹn tí ó ka kú báyẹn bóyá kí ni kàwọn yẹn wọ́n jẹ kí ni kàwọn yẹn wọ́n yá ah, kí ni kàwọn yóò jẹ wọ́n jẹ mọ́ o bọ́ọ̀lì ti wà bẹ́ẹ̀ o ó káàkiri ó gbé fóònù ó lẹ́yìn náà àwọn fábì ẹ̀ bí ẹ má jẹ kaba náà o wọ́n ní ẹ má jáde ní táìmù báyìí o nítorí kí ni nítorí pé à ń kó fẹ́ẹ́ ti gbèsè ayé wa kábàbà àríyìnra láyé à ń kó fẹ́ẹ́ yẹ á ti máa gbìn á ti máa túbà àwọn èèyàn tó yẹ àmọ́ tó bá wá jẹ́ torí àlámọ̀ yá ìṣẹ́yàmà ẹ̀yìn àwa ní kókè ni àwa ní sàkólé káyọ̀ láti máa fi àwọn èèyàn kó bẹ́ẹ̀ ẹlòmíì máa yá ó lọ kó kí yóò dá kó ké ọmọ rẹ̀ ti pè é ìyàwó rẹ̀ ṣe àwọn fábí rẹ̀ ṣe yóò wá fún alẹ́ rẹ̀ ṣe bẹ́ẹ̀ kí pàṣẹ tòun ṣe pàṣẹ tòun ṣe níbi ìyọkó bẹ́ẹ̀ níbi ìyọkó bẹ́ẹ̀ o tòun bá jẹ́ òkúta ìyá máa ń tán lọ́wọ́ bí ọ̀nù àwọn tó ṣe fábí rẹ̀ òun ni wọn ló ní lẹ́rẹ̀ ìdá tí òun tó tọ́ kó dà nígbà tí wọ́n ti tọ́ kó dà tó ti ṣe àwọn tó wá ní wọ́n ṣe é ṣe é tó tó wá. Allah subhanahu wa ta'ala ya ayyuhal ladina amanu qu anfusakum وآتيكم نارا وقودها الناس والحجارة ó ní wọ́n fi ní òdodo fún àbúṣàkùn ó ní ẹ̀sọ́ ẹ̀mí ara yín nàbàbọ́ àti ìkọ̀kọ́ jíjà yìí láti pé ìwà ara rẹ̀ gan láti láti yìí ẹ̀mí ara rẹ̀ gan ló kọ́kọ́ tó dàda sọ ẹ̀mí ara rẹ̀ tó bá ti wá sọ ẹ̀mí ara rẹ̀ sọ wà á ní ìkún àtàwọn ará àtẹ̀yàn ànáàtú àtẹ̀yàn wà ìjáàrọ̀ àtàwọn òkúta òun ló mọ̀ bí kó náà ìwà ìjọ ìyà ìyàmù ọlọ́run bá tọ́ra wa kó bẹ́ẹ̀. ìṣẹ̀lẹ̀ yìí tún láti ní gbogbo owó mi yóò dodo kọ̀ ká kó kọ́ mọ́ ju ẹ̀mí ara díẹ̀ ìgbà ẹ̀mí mi nígbà tó bá ti kó tó bá gbọ́ bẹ̀ká ó tún wá ju ẹ̀mí fámìlì rẹ̀ òun ní kọ́mọ rẹ̀ lẹ̀ òun ti ti tó bá wù ẹlòmíì bá ẹlòmíì bá bílíọ̀nù lójú ọ̀rọ̀ ẹ̀ yà àwọn ọmọ bá gbé àlọ́ bílíọ̀nù jẹ àlọ́ tó fẹ́ máa jẹ kó máa gbé aláwọ̀ tó èyí bá bílíọ̀nù ó kọ́ máa yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀ tì kó yí bílẹ̀ kó lọ sí tó bá wù. tó mi ní ilé ayé la wà yìí títí ló jẹ́ fún mi ní ẹ̀wọ̀n ló jẹ́ fún mi wọ́n jẹ́ náà tó lè káàbí ó ilé ayé tá a wà yìí ẹ̀wọ̀n ló jẹ́ fún àwọn fún mi ẹ̀wọ̀n tá a sọ ẹ̀sẹ̀ wọn wọ́n dàda o kìí tó ṣe kúra o ẹ̀wọ̀n tí wọ́n ní ó jẹ́ fún mi ni pé ẹ̀wọ̀n kìtáàbù ọ̀túnà ẹ̀ kìtáàbù ọ̀túnà òun ló ṣe kí ni òun ló máa yé wa àríyá ti bẹ́ẹ̀ ẹ̀wọ̀n náà ọtí gbogbo àwọn akúndé máa wọlé ṣe ìdáàbò ọ̀tún náà ó lò gbọdọ̀ dé díẹ̀ ẹ̀wọ̀n nù. àmọ́ kébèrè yìí lẹ́yìn ní ìsìn ọ̀jẹ́ náà tó ká àbí àìsàn náà ló jẹ́ fún kébèrè yìí tó gbé kébèrè yìí ò ní kankan tó lọ́wọ́ ṣe é gbogbo nǹkan ló dá lọ́dọ̀ kébèrè yìí kébèrè yóò mú kí kébèrè yóò ṣe ìná kébèrè yóò jáde kò sí yóò ní ṣe yóò máa tó kéde ayé nígbà tó jẹ́ tó kò ní ṣe ti wàhálà tó wájú ọ̀gbìn àti àmà òun yóò wá sí ibi yóò wá wà ìdáná òbí tó wà ìdáná tiẹ̀ látàrí òun yóò wá sí yóò wá lórí ìyá àná ìwájú ọ̀gbìn àti àmà. tó eléyìí ibi tá a ti lọ òun náà ti pé túláàsì ti kó káàkiri wa kó tó bá kò sí àdádálẹ̀ àdádálẹ̀ ó jẹ́ ti wò yìí àbọ̀sẹ̀ ti fún mi náà àdádálẹ̀ kọ́ àbádádálẹ̀ ìdáhùn àdádálẹ̀ ìdáhùn ìjọ́ nítorí ìdáhùn náà nínú àwọn àdádálẹ̀ kan náà ní kó dáhùn jọ wá bá a ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ ọ́ di pé nígbà tó wà náà ìsìn wa ni tó lè jẹ́ pé tá a bá lọ lè wò ó ní ẹ̀rí mẹ́sìn wa kò ní tilẹ̀ ẹlòmíràn tó ti dá òkè ẹjọ́ mẹ́jọ ẹlòmíràn tó ti dá òkè ẹjọ́ mẹ́ta ẹlòmíràn ní abẹ́kùn kéde ìjọ kàánù ẹ̀rí bá gbogbo ṣẹ̀ríà ìsìláàmù ní sọ ní kankan àgbà ní báwo yẹn lè ṣe jọba yìí báwo yẹn lè ṣe jọba yìí kó ká lóko máa máa mú tó bá lò wí dáàbì lò pé àdáda yẹn náà nìyẹn. òṣèlú wa ní fàhádà ìwàjá lómi lẹ́yìn ẹ̀sìn ìhàbù òní tí máa ń wọlé káàkiri bọ́ọ̀rọ̀ yóò fi máa rí wọn tó bá ti lódodo gbogbo ti tẹ̀lé wà ẹni tó bá gbé ẹrù bọ́rí tàbí ní oṣù tuntun wà gáàbà rọ àbójà rẹ òun tóbi kọjá òdodo òun tóbi kọjá lẹ́yìn tó máa sọ fún pé mòlíì ò dáa tí yóò wọ́n bí wọn lẹ́ oríṣi àti ṣe fún olóbi bàbá rẹ ni wọn sọ fún àgbẹ̀ kò sí òṣìṣẹ́ lẹ́yìn tí yóò bá ti sọ fún àwa ẹni tí ẹ̀kọ́ ló máa sọ fún àwa tó àjẹkù ní wà gáàbà rọ ẹni tó bá wá ṣe mọ́tò mọ́tò olùkọ́ lẹ́yìn ìgbà tó tààtìlẹ́ ìdókòwò tó báyìí àwùjáde ti dúró lórí rẹ̀ nítorí ti gbàlàyé lórí ẹ̀ ṣé kò ní fàyè náà máa ti dáàbò owó ní ìdàrọ̀ kò sí irú ẹni náà tó bá ti ọ̀gbìn àti àmà Allah subhanahu wa ta'ala ní ti ṣòro rẹ̀ yóò lọ lè fẹ́ fẹ́ wájú ọ̀gbìn àti àmà tó tó bẹ́ẹ̀ náà ní kò lóru ó mọ̀ kó lóru àmọ́ tètè àyànnàdá ó kẹ́rù parí ọlọ́run ní dáńtẹ́ wàtá àbárọ̀ wọ́n làwọn tó ń fún lóbi ju òdodo lọ àbójúkòwò ju àwọn tí ń sòrò ìwé náà bá jọ gbà sí àwọn olùgbé ẹ̀ka rẹ̀ lẹ́kùnrin rẹ̀ tó eléyìí òun náà ní àbí àlàyé ọ̀rọ̀ wa sáàtì dáadó nípa ìsìn ayẹyẹ ọjọ́ bí àti ẹ̀sìn ọ̀rọ̀ wa ní ìwòsàn pẹ̀lú pa àlàyé yìí láti jọ bí láti jọ́sẹ̀ mẹ́ta yìí sòrò tí a bá fara balẹ̀ jọ ta gbọ́ lágbọ́wọ́ á rí àwọn kankan jù bẹ́ẹ̀ inú tá a rí mọ́ òun náà ní pé kákó jọ́ bí àti ẹ̀sìn ọ̀rọ̀ wa ní ìwòsàn nǹkan ní tí o tẹ̀lé láyà lẹ́bi tí o tẹ̀lé láyà tàbíà lẹ́bi tí o tẹ̀lé láyà tó tẹ̀lé o tẹ̀lé àwọn tó ń wá já lẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́rin ọdún láti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ láti sọ̀tán ẹ òun náà ni wọ́n já mọ̀ òjijì bẹ́ẹ̀ àwọn tó ti dá lẹ̀ ọ̀fẹ́ jù wọn. tó eléyìí àti bá ní ìkìlọ̀ fún wa ìpè gbogbo wọn tí wọ́n ti dá àdá òtún láti wá ní gbogbo mi níta bá ti fi léyìn láti ìgbà tèmi láti ìgbà tí káfò níbẹ̀ èyí kata bá ti pè ní àdáda rẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí ò gbọdọ̀ máa ṣe kí ni mùsùlùmí ò gbọdọ̀ máa fi ṣe ò gbọdọ̀ máa fi jọ́sìn fún àwọn ọ̀sán àti wọ̀tà ara níta àwọn fi jọ́sìn láti máa retí ẹ̀sán lọ́dọ̀ àwọn ọ̀sán àti wọ̀tà ara lórí ẹ̀ òun náà ní òun náà ní ká gẹ́gẹ́ bá a ti sọ níbẹ̀rẹ̀ pé a sọ̀rọ̀ nípa ìtọ́jú ti pẹ̀lú ìbí ànẹ́sọ̀ bá wà ní ọ̀sẹ̀dá àti gbígbé ànẹ́sọ̀ kábíyé ànẹ́sọ̀ eléyìí náà nínú pàtójà àwùjọ láwùjọ wa ìgbé ànẹ́sọ̀ ànẹ́sọ̀ bá wà ní ọ̀sẹ̀dá bóò láti gbígbé ànẹ́sọ̀ bá wà ní ọ̀sẹ̀dá bóò láti ti fẹ́ràn ànẹ́sọ̀ bá wà ní ọ̀sẹ̀dá òòrùn ìdí ànábi tá a sọ yìí ọ̀hán yẹn ló jẹ́ kó kó mu ní òdodo tún láti ní fún mi ní òdodo ó gbọdọ̀ ní ìdí ànábi wọ́n dàbí ànábi tá a sọ yìí ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ẹ̀sìn ó jẹ́ pé ẹ̀yọ̀ bá ti dá ànábi sọ̀rọ̀ láwà àlẹ́ ìrọ̀sọ̀lá òní jẹ́ mú mi ní òní jẹ́ mú mi láíláí kó wá lóhun lè jà ànábi àbúrò òde ẹ̀fẹ́ nítorí pé kálíbà níbi sallallahu alaihi wasallam ìpìlẹ̀ kan ní nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa. ìgbà níbi sallallahu alaihi wasallam àti ká gbé tóbi tó àti sallallahu alaihi wasallam tóbi yìí kí ni ìjọba àgbàlérò pẹ̀lú tàbí mùnàbí nígbà níbi sallallahu alaihi wasallam tóbi yìí kájọ àlẹ́ sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú ọ̀nà tí ó ti máa hàn nínú òkúta ayé ìmùmí ní nínú ìgbésí ayé mùsùlùmí òun náà ní níbi ìmọ̀ tẹ̀lé àti àtẹnukọ̀ ọ̀gá àlẹ́ ìwọ̀sẹ̀lá nítorí pé Allah subhanahu wa ta'ala ó ti sọ fún wa nínú Al-Qur'an ipe ìfẹ́ àti ìfẹ́ àti sallallahu alaihi wasallam pẹ̀lú ìfẹ́ Allah subhanahu wa wọ́n jọ máa ń rìn ní orí yàrá wọn wọ́n ní kólé ẹ̀ kó tó tó ṣe fún la wá bàtẹ́bí ó ní yọ̀bí kò wá. ó ní àdébí sọ fún wa pé ẹ̀kó tó tó ṣe fún la wá tẹ́ ẹ bá mà tẹ́ ẹ fẹ́ràn Allah subhanahu wa ta'ala bàtẹ́bí ó ní yọ̀bí kò wá. ó ní èmi àdébí yẹn máa tẹ̀lé yọ̀bí kò wá Allah subhanahu wa ta'ala wà ní ìgbẹ̀yìn. àti ìdókòsọ́nà àgbà kọ́rọ́ yìí ní ẹ̀fẹ́ gbà tí ó dùn ní ojú rẹ̀ lọ́sùn àná wọ́tà alá tó bá jẹ́ òbílẹ̀ àgbẹ̀dẹ̀ àmà. kò sí ọ̀nà ìbùkún yà kéèyàn wá gbà kéèyàn wá lé a mo ti wá di òye ọlọ́ mo ti wá di àyẹ̀fẹ́ ọlọ́ àyè mo ti wá lé ojú rẹ̀ lọ́sùn àná wọ́tà alá lálà ìṣe pé èèyàn gba wájú àmì ìbẹ́ àná ti tawárì túláàsì ni fún gbogbo ó gbé lórí gbogbo fẹ́ gbogbo fẹ́ tẹ̀ bá ní láyé ìfẹ́ owó ni ìfẹ́ ọmọ ni ìfẹ́ ìyàwó ni ìfẹ́ fámì ni ìfẹ́ ayé ni gbogbo fẹ́ tẹ̀ bá ní èèyàn gbọ́dọ̀ gbé ìfẹ́ àtẹ́tẹ́ sọ̀rọ̀ wá wà lórí ọ̀sán èèyàn gbọ́dọ̀ gbé ìfẹ́ ìfẹ́ ìfẹ́ gbogbo àkókò náà nítorí pé àtẹ́tẹ́ sọ̀rọ̀ wá wà lórí ọ̀sán àtẹ́tẹ́ sọ̀rọ̀ wá ní àtà àbúrò àbá ilé yìí mi wà níbi ìwà wà láti ní ìwà náà bí àgbà yìí alábi ní ẹni kẹ́ni o tó bá fẹ́ àyẹ̀ fún mi ní ìmánì rẹ̀ ti pé o àtà àbúrò àbá ilé yìí títí yóò fi jẹ́ pé èyí àyẹ̀mí ló fi ní mẹ́tì yìí títí bí àyẹ̀mí ó fi ṣe ní ló fi kọ̀lọ́kà rẹ̀ mi wà níbi yìí ju ìfẹ́ bàbá tó bí lọ àti ìyá tó bí lọ. èèyàn gbọ́dọ̀ fẹ́ràn mẹ́tì bàbá tó fi lọ àtìláṣẹ tó lọ wà wà láti ní ó sì fẹ́ràn mẹ́tì wà lọ fi ọmọ tó bí nù gbogbo òfin ọmọ tí yẹn bá fẹ́ láyé yìí gbogbo òfin òfin tí yẹn bá fẹ́ láyé yìí ìdí àti wà lórí ìfẹ́ gbogbo wa wà náà ti sì ìdánwò ló jẹ́ báwọn tàbí ànábì ọmọ ìlú ọmọ àbúrò àbọ̀dé aláwọ̀ àní ó sọ fún ànábì pé ilé ànábì kò fẹ́ràn rẹ gbogbo nǹkan mo fẹ́ràn rẹ jùlọ mo fẹ́ràn jù mo fẹ́ràn rẹ jùlọ àyàfi mi àyàfi èmi ara mi á ah, ànábì mi ara wò ànábì mi gbàgbọ́ lòdì rẹ ọmọ ìlú àbúrò àbọ̀dé tó ọ̀dà ní ìdí o òun ti wá pọ̀ kàn pọ̀ òun á fẹ́ràn rẹ ní ti ju tani lọ òun fẹ́ràn rẹ ju ẹni ara wọn lọ àti gbogbo ti bẹ̀rẹ̀ yìí àti wọn sọ pé àlàáfíà àrùn nísìnyí o tó wá lè ta àkọ nísìnyí o ó bá rù ní bá lẹ́yìn wá sí gbogbo wa pé tòlẹ́ yìí àwọn tàbí àmẹ́sì wọ́n máa bẹ́ẹ̀ wọ́n ti lágbo yìí bẹ́ẹ̀ gbogbo ìgbà àmẹ́sì sọ̀rọ̀ láwọn àríwọ̀ sẹ́lá òun ló gbọdọ̀ jọba lórí ẹ̀dẹ́ rẹ̀ ìdáhùn ìmọ̀ fáwọn tàbí àmẹ́sì ìdí àná nípa wà wàlẹ́ wọ́sálà ó ló lẹ́nu wọn gbogbo nǹkan lọ. ó mọ̀ lóṣù kàtọ́ọ̀bù náà nìṣẹ̀lẹ̀ tó nígbà tí àná nípa ìyàwó rẹ̀ jà wa kú lọ́dọ̀ wọn wa lòdì dá wà láyè kan. ìgbàanú àwọn sábẹ́ ànábi tó máa ṣe kó má bùkún àti jọ láde wọn ìpè àwọn máa jọ́tẹ́ ni yóò bá ráyè wá tó bá jẹ wá mú lọ ẹtí mọ́rù bá gbọ́ yóò sọ fún pé tọ̀síta gbọ́ lónìí ni o yọtí mọ́rù tó bá wá òun yóò sọ fún wa tọ̀ nígbà tó wá jọ́ta tó mọ́rù wá bó ti di pé sọ̀hábì bá délé wá tó mọ́rù tó sọ wàhálà tó tẹ̀lé o ó má tún kí ló dé wàhálà olóò tẹ̀lé ha ọlọ́mọdé àgbà sáà náà ti pa ìyàwó rẹ̀ lẹ̀ ẹ̀sùn tó náà nínú àwọn ìyàwó àlẹ́bí àfọ̀dú ìmùlọ́ ọmọ àlẹ́bí nìkan máa ó wà lóṣù àtọ̀ ìyàwó àlẹ́bí. bí wọ́n ti gbọ́dọ̀ yìí wọ́n wá sọ lẹ́nu bá ah, òun sì kìlọ̀ fún ọmọ àfọ̀ yìí o òun sì kìlọ̀ fún ọmọ tó máa wé ájà o yàtọ̀ máa mara wé ájà lọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ láwọ àlẹ́bí ọ̀sẹ̀lá Umaru bá dìde Umaru tó máa ń dìde Umaru bá lọ ṣe sọ̀rọ̀ ànábì ẹni tó wà lójú ọ̀nà tó lọ tó bá ti pé ó má ló bá ìyá fẹ́ wọlé mú ànábì òfin yọ̀dà ọkọ̀ tó ti dáhùn nígbà tó wá tẹ́lẹ̀ kẹta láti sọ̀rọ̀ á fún tó wá wọlé ó má ló wá fún ànábì jọ yẹ ẹ̀wọ̀n ọ̀rọ̀ nígbà yìí yóò fún sórí ásọ̀rọ̀ òbí wájú àbánabí yóò fọ́rọ̀ rẹ̀ bá wájú pé òun fẹ́ wá bá ó ní òun kúra pẹ̀lú àti àbá ọ̀sán àdàlọ́ta alábẹ́ sáà ní bá pa òun láṣẹ ibi tó kò bẹ́ orí ásọ̀rọ̀ ìjọba òun yìí wọ́n ti ní wọ́n ti bẹ̀rù yẹ ìmánì lé wò tó àwọn sáájà náà ní ìmánì lé pé wọ́n fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ìtura àpàlọ́ wọ́n fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ìtura àpàlọ́ wọ́n fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ìtura àpàlọ́ wọ́n dà á ti ká àwọn sáájà náà ní náà ó jẹ pé wọ́n pàdé lójú ogun wọ́n pàdé lójú ogun pẹ̀lú àwọn bàbá wọn tí wọ́n jẹ́ kékeré àbá àtọ̀mọ́ àpàdé lójú ogun lójú náà ẹ́ lórí ẹ̀sìn Islam mùsùlùmí ni kọ́ńtọ́ máa ń tòbi bàbá tó jẹ́ pé alílà ọ̀rọ̀ tàbí tó jẹ́ pé àtọwọ́ rẹ̀ lọ́wọ́ sùn hánà ìwọ́n dáadáa ti ń bàbá rẹ̀ kú wọ́n fà bẹ́ẹ̀ nígbà tí wọ́n fà yé oṣù ogun fún ọ̀sán kí ló fà ìgbòho pé ìfẹ́ Islam ìfẹ́ àtẹ́sọ̀rọ̀ wá wà lóyún sàlám ó jọba lọ́kàn wọn gbogbo nǹkan lọ ó jọba lọ́kàn wọn gbogbo nǹkan lọ tòkẹ́lẹ́ yìí kí ló fà tó fi jẹ́ ìpìlẹ̀ ìtọ́ba tó jẹ́ ìpìlẹ̀ nínú ẹ̀sìn wa ni pé ìjà ìnábi sallallahu alaihi wasallam tá a bá fi lè gbé lórí ìjẹ́ gbogbo nǹkan àlẹ́ àlẹ́ ti ti lọ́nà tó ti ká gbàgbé nítorí pé àwọn ọmọ sábẹ́ tá a máa fẹ́ràn ní mẹ́tẹ́ẹ̀mí àti ní òní bóyá òbí lè yẹn fẹ́ràn lákòókò yìí bóyá ọmọ lè yẹn fẹ́ràn bóyá ìyàwó yẹn fẹ́ràn ìyàwó tó wá fẹ́ràn yìí àbóbi fẹ́ràn yìí àbọ́mọ fẹ́ràn yìí òun wá fẹ́ kankan tó jẹ́ pé nǹkan yẹn ó ta kó tá nàbí fẹ́ nítorí rẹ̀ fẹ́ ó ta kó tá nàbí fẹ́ ìdí àwọn rẹ̀ ló fẹ́ ó ta kó tá nàbí fẹ́ ìtọ́nà rẹ̀ ló wù ó ta kó tá nàbí fẹ́ ẹni tí mùsùlùmí tí má ní yorùbá wá lókè dáadáa níbi ànábi sọ̀rọ̀ wá wàlẹ́ ọ̀sálà yóò borí gbogbo àwọn ọ̀fẹ́ àwọn tá a sọ yìí yóò wá gbé yóò gbé tá a nàbí yóò ní àwọn ọmọ bàbá yóò ní sábà bínú bá bínú yóò ní sọmọ bínú bá bínú bá bínú yóò ní kọ́mọ mi nínú ìwé bá bàjẹ́ yóò wá sí kó takùlà lálẹ́ bí sọ̀rọ̀ bá wà ní ọ̀sán náà òun náà ló fà sókè àlẹ́ bí sọ̀rọ̀ bá wà ní ọ̀sán náà tó yé wa láti kulẹ̀ ìfìyímánì yóò ìfìyímánì yóò fi pé òun náà ní kó jẹ́ pé èmi lẹ́yìn lẹ́yìn jù tẹ́lẹ̀ bá yẹ lọ́kàn yà yóò rọrùn sí aláṣẹ gbogbo àwùjọ tí yẹn bá wà gbogbo àtò tí yẹn bá wà gbogbo àyè tí yẹn bá wà yóò rọrùn fún yàrá tẹ̀lé lára àti sọ̀rọ̀ àwọn àlọ́ fún dàmú òsì tí ó kọ́ ní àti ẹ̀rọ àti tẹ̀lé sínú ànábì àwọn àtòkò rẹ̀ yí ìfarama yóò máa wọlé ẹni bá mi àbá ìlú tó bá ń wò inú ma rẹ̀ yí lọ́dọ̀ ipa ìdùnnú ìdẹ́kẹ̀ rẹ̀ mọ́ àbá ìlú tó bá ń wò ìjà àbúrò lò yí ó gbọ́dọ̀ lò ìjà àbúrò lò tó ọ̀dọ́ àti sábà ẹ̀ lọ́mọ ṣe ti táwa wà wò tí sábà ti lóde sábà ti lóde àdìpá ti lóde àdìpá ti lóde ọmọ ti lóde bẹ́ẹ̀ àdìpá ti lóde àti ọmọ ẹ̀sìn àdìpá ti lóde ọmọ ọwọ́ yorùbá àwọn agbègbè láti wá wò ìdí ànábì àti pé ẹni tó ní ọmọ ti èwo ló pọ̀ jù sábà wà nílò mí fún wa tọ́ a nǹkan sábà mi ò bínú nǹkan tí mi ò bínú nǹkan

nígbà tó ń bá yìí nínú sí Allah subhanahu wa ta'ala dàbí òfin so eléyìí èkó lẹ́ka ní jẹ́ kí ó gbóhùn ní òdodo lágbìyànjú láti kiri láti máa ìgbà ànábì sallallahu alaihi wasallam tó nìyí ó láwọn akúnyẹ kátà pé ní dàláì àwọn ìtọ́ka dàláì máa bá ti ní wọ̀mọ̀tọ́ ìrúta àbí nìyí àwọn ìtọ́ka àwọn ìtọ́ka táàbì máa mọ̀ pé èyàn bí ànábì sallallahu alaihi wasallam èyàn bí ànábì omi èyàn ti mọ pàtàkì ànábì ìtàbí máa ma tàbí ìkẹ́ ní ọkàn ní máa wà àpálẹ̀ ní ọkàn ní máa wà àmọ́ àmọ́ ní ìṣesí rẹ̀ jẹ́jẹ́ máa ń ṣe jẹ́jẹ́ máa ń ṣe sọ yóò máa túmọ̀ bí ah, ẹnì yìí á ah, oníṣẹ́ yìí àmọ́ ìfẹ́ yẹn gẹ́gẹ́ níta ń pè ní bẹ́ẹ̀ wọn yẹn tóbi ìtàpẹ́lẹ̀ yẹn ní ọkàn á kà rí iṣẹ́ ara tí máa fi hàn wá ni tó wọ́n wá ní tẹ̀síkù nàbí sallallahu alaihi wasallam wọ̀tẹ̀síkù aláàkúyè ha ahad nínú àwọn àtọ́ka tá a sì nàmọ̀ fún ẹ̀fẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹni gbà mí lóko òun náà ní kéde ojú ti ìdí ànábì sallallahu alaihi wasallam kéde ojú ti iwájú gbogbo kéde ojú ti ànábì sallallahu alaihi wasallam kéde ojú ti iwájú gbogbo ẹ̀dá gbogbo tọ́lọ̀ dá ágbé sallallahu alaihi wasallam gbogbo ẹ̀dá pátápátá kágbé ànábì sallallahu alaihi wasallam iwájú wọn. أبعد فضل الله نبيه محمدا صلى الله عليه وسلم على جميع الخلق أولا وآخرا nítorí Allah subhanahu wa ta'ala yìí òun náà ló gbọ́ lápá ànábì sallallahu alaihi wa sallam òun náà ló gbé ànábì sallallahu alaihi wa sallam níwájú gbogbo ẹ̀dá tó dá àwọn ẹ̀dá tó kọ́kọ́ dá ni àtàwọn èyí tó tó ń dá tó ń dá táyé òkúta rẹ̀ Allah subhanahu wa ta'ala òun náà ló gbé ànábì rẹ̀. wa huwa khatamul anbiya wa imamuhum wa sayyiduhum àlejò sọ̀rọ̀ àwọn àlejò sọ́lámù yìí òun náà ní gbẹ̀yìn àwọn ànábì gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ànábì ní gbẹ̀yìn wọn gbogbo ẹni tó bá lé lórí tó jẹ́ ànábì lẹ́yìn pàtàkì ànábì lọ́sọ̀ òṣùwọ́ ni òṣùwọ́ ni ẹni tó bá tó ń bá ìṣe ànábì sọ̀rọ̀ láwà ànábì ní ìtúbẹ̀ lẹ́yìn ànábì sọ̀rọ̀ láwà àlejò sọ́lámù irú ẹni báwọn ó ó ti fi ànábì bí ẹ bá wá fi àlùkùránì nírọ́ ayà kan ní àbójútó àlùkùránì ló fẹ́ rọ́ ni òfin èkó jẹ́ mùsùlùmí o àbúrò àti ànábì jọ ọkọ yẹn lọ ànábì ní adam anbiya la ànábì yaba àbí ànábì lẹ́nu ní ìgbẹ̀yìn àwọn ànábì kò sáà níbi lẹ́yìn àwọn ànábì àti ànábì ní wa ẹni àwọn ànábì àti gulam ahmed wọn ànábì ní ìlẹ́yìn ànábì sọlá gulam eléyìí wọn ní bóyá ó sọ àbára wọn sí ní pé àwọn òjò ẹmu sùnmù jọmọlẹ àti sọlá gulam nígbà tó ń jọra wọn kó mẹ. tó a àbára wọn sọ̀rọ̀ ìfún wa síwájú ànábì tẹ́rì wà ìmáàmù gan ni aṣíwájú àwọn ànábì òun sì máa mú wa ànábì ní níbi àwọn ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam ó níbi àwọn ànábì ní masjid Aqsa ní Jerusalem nígbà tí Allah subhanahu wa ta'ala fún ànábì ní àyè láti maka lọ sí Jerusalem tó yà gbé lọ sí samalon ànábì tí wọn fáwọn ànábì sáwọn àbúyá níbẹ̀ ní ẹbí tó yẹ nínú àdìsí rẹ ànábì ló sáwájú wọn olùkọ́ ìjẹ́kùn ló wá lẹ́yìn olùsáwájú wọn nínú tí a fi tó ni pé apánàmì lè kó náà ní láti àti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tó wájú wa wọ̀tẹ̀ yìí dùn hún láti dàpá àti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lám òun náà ní sẹ́yìn dùn wa ànábì ní aṣíwájú gbogbo wa. ọ̀rọ̀ sọ̀rọ̀láwọ̀ aleyhi wasalam ànábì sọ̀rọ̀láwọ̀ aleyhi wasalam ó sọ fún wa nínú àbísù rẹ̀ tí àbáwa muslim tí wọ́n gbà kí ànábì wí ànábì ní inna Allah astafa kinanata min walad Ismail anabi ní kìnàdá ẹni tá a pè ní kìnàdá àná ó ní Allah subhanahu wa ta'ala ó dá sàlẹ́sà nínú ọmọ ìsàáyì nínú ọmọ anabi ìsàáyì anabi wa yọ kìnàdá orúkọ ìyọ̀ká nínú àwọn ọmọ anabi ìsàáyì anabi wa yọ jáde ó sàlẹ́sà wọ́n sọ́ba kọ̀rọ̀ ìsàn ní kìnàdá látara kìnàdá Allah subhanahu wa ta'ala tó máa yọ Quraysh àwọn ìjọ kùrẹ́yì ìran kùrẹ́yì ó tún wá yọ àwọn lọ́tọ̀ nínú àwọn àrọ́mọdé ọmọ tó jáde látara kìnìànà. alábìyẹn wọ sọ́ba bani haashim min kùrẹ́yì nínú àwọn ìjọ ìran kùrẹ́yì anábìyẹn wá yọ àwọn bani haashim àwọn tó jẹ́ àwọn ọmọ ti haashim anábìyẹn wá yọ wọn ó tún yọ àwọn ìlú lọ́tọ̀ anábìyẹn wọ sọ́ba ní min bani haashim ó tún wá yọ èmi náà ó tún wá dá mi sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ àwọn ọ̀rọ̀ náà jù ẹ̀wọ̀n tí a tún ti kọ́ àti bí ẹ̀sà ni ẹ̀sà ni alẹ́ sọ̀rọ̀ wá wà lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n sàlẹ̀ sàlẹ̀ tó ti wà lọ́wọ́ tó ti kọ̀ wá lọ́wọ́. wàhálà alẹ́ mi sọ̀rọ̀ fún àdìsù mi káàtó mi lẹ́yìn náà ló ń sọ̀rọ̀ fún mi alẹ́ mi ní alẹ́ sẹ́yìn wọ́n láti Adam alẹ́ mi ní èmi ní atúwá ló ń gbọ́ mọ́ alẹ́ mi Adam alẹ́ mi ní wàlá fàtà alẹ́ mi ní ìsìnbáyé o ó ti lé o alábìrin yìí ti yára ọ̀hún ṣe bá rí o alábìrin wà áwọn máa ń yẹ ṣàkó àdìgbò kọ́ọ̀bù alábìrin tó bá jẹ́ òkúta ṣe á má èmi ni lẹ́yìn ọkọ̀ lanu fún sábà sùpàgọ́ àlọ́ba tó gbẹ láyìíde alábìrin ni àkọ́kọ́ tí ìyẹ̀wò kọ́kọ́ lanu tó wọ́kọ́ jáde tó wọ́kọ́ péjìde wà áwọn ṣáàbìrín wà áwọn mọ̀ṣàbùrà alábìrin ni òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ síbẹ̀ òun náà sì ni àkọ́kọ́ ẹni o ti sọ báwọn báyìí yóò o ti gba ìfẹ̀rẹ̀ wọlé tó eléyìí bí nìyí ó ń tọ́ka fún abúlé ni ó ń tọ́ka fún abúlé alẹ́ sọ̀rọ̀ láwọn alẹ́ sọ̀rọ̀ láwọn ẹni tó wájú ni. wọ́n mi máa yẹ kí ju àwọn ẹ̀sìn fáwọn ìtọ́sí yìí inú tí màá wá jáde inú rìsọ́ọ̀tì àmọ́ rí látàwọn tá a bá ń jáde ọ̀sán pé alẹ́ ti gbogbo ẹ̀dá lọ ẹ́ òun náà ni ìfìṣàrò àyíká tó kì àmọ́ fura ẹ̀dínwá àmọ́ nítorí pé àyíká àmọ́ ní ìbẹ̀rù bá a wọ̀jàlá rẹ̀ ti kọ́jú yìí wà á bí mi dáa nìyí á sì máa mọ ikú ànábì bó ṣe tó á máa mọ iyì rẹ̀ láàrin ara wa wọ̀jì lọ́ọ̀rì máa hàn sí nìyí wọ́n máa kà á ní kí wọ́n máa ṣe láti fi gbogbo àti abájú tó ń gbọ́ nípa àdébí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀lá á máa fi làákà ìwà dáadáa nípa àdébí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀lá làákà ìwò máa wò ó yóò máa fi wá fún wa làákà ìwò máa sọ fún wa nípa ipò àdébí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀lá bá nínú àwọn kata àgùnmọ̀ sí àti sọ̀rọ̀ àwọn àríwọ̀ sọ̀rọ̀ pé ànábì ìyàtọ̀ tó kó lè ṣe kò ní wà kúlù máa من شأنه أن يجعل أن يجعل القلب ذاكرا لحقه من التوحيد والتعظيم ومعترفا به ومسلما له فالقلب ملكا للأعضاء فالقلب ملك للأعضاء àbáni gbogbo kan tí ó bá ti wá máa mú yàn fún ànábì sọ̀rọ̀ àwọn àdéhùn sálámù yẹn tí ó máa ti àpàlẹ́ bá ànábì òun náà lè yọ̀ máa ti. gbogbo tí o máa tún máa pé èèyàn ń ra ẹ̀dá náà sọ̀rọ̀ àwọn àlejò sọ́lá lọ́wọ́ òun náà lè yóò máa ṣe yóò sì máa tún máa pé kí ni èèyàn gba ìdí àná sọ̀rọ̀ àwọn àlejò sọ̀lá òun náà ní ẹni tá a tẹ̀ gbọ́dọ̀ máa tẹ̀lé wàmọ́tẹ̀ ìdá láàbù òun náà lẹ́sẹ̀ ẹ̀ gbọ́dọ̀ máa ju ọ̀rọ̀ lẹ̀ sáré lásọ̀rọ̀ ká tẹ̀ lọ́rọ̀ túláàsì yóò máa jà lẹ́sìn gbogbo ara tó kù lọ sí ìta níbi fẹ́ràn yìí. òun náà ló pàṣẹ pé kò rọrùn kí ìgbà ànábì àti bíbí àfọwọ́ papọ̀ kéèyàn onígbà ànábì nínú ọkà rẹ̀ kó máa wá sí ẹni bí àtẹ̀wé ọwọ́ rẹ̀ àbí kó máa wá sọ̀rọ̀ bí àjáde pẹ̀lú ẹnu kò rọrùn kó papọ̀ láíláí. ìtẹ́ bíbí àti ń ṣe oníṣìí ó ti pé tó wà lọ́kàn rẹ̀ nírọ́ pé àdọ́kàn rẹ̀ lóòótọ́ òun àmọ́ bíbí àti tó ń ṣe yìí ó túmọ̀ pé tó wà lọ́kàn rẹ ó túmọ̀ pé ìgbà tó ti fi ìgbà tí èyí tẹ̀ bí Ànábì sallallahu alaihi wasallam. tó a ìgbà Ànábì sallallahu alaihi wasallam yìí túláàsì yóò máa hàn níbi iṣẹ́ tá a máa ń ṣe náà yóò máa hàn níbi tá a máa bá ṣe máa lò pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam tamala Ànábì sọ̀rọ̀ nítorí àpáńtà fọ́ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam lára bí Ànábì yìí sábà nàbí sọ̀rọ̀ títẹ̀lé tá a bá tẹ̀lé àti ànábì sallallahu alaihi wasallam lára ìdí ànábì sallallahu alaihi wasallam. níbi eléyìí àbáyé wọ̀kọ̀ dọ́là fi hàn dàgbà àfúnáfà sílẹ̀ náà. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn èèyàn wọ́n sọnù látara kíni látara fífi ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam fífi ìfẹ́ ànábì hàn ní ìṣẹ́ tá a bá tó. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọnù àwọn olùtayọ àlà nínú àwọn ṣíà wọ́n sọnù níbi kíni níbi bí àná sọ̀rọ̀ wá wà lóyún sálà kí ló sọ wọn nù alẹ́dí nàfà sọ̀rọ̀ àyìnbẹ́dà mú alẹ́nà àkùnrin nàbẹ́dà àdùnnú àwọn tá a sọ̀rọ̀ nù àwọn ìmáàmù wọn àwọn àdìsá wọn àwọn aṣáájú wọn wọn gbọ́lá fún wọn wọn dà wọn gbọ́lá fún wọn lórí àná sọ̀rọ̀ wà lóyún sálà wọ́n gbọ́lá fún àwọn tí wọ́n pèsè àyíká wa wọ́n dáhùn lórí wọn wọ́n gbé ọlá fún wa lórí àná sọ̀rọ̀ wà lóyún sálà wọ́n ju àná ẹni àkọ́kọ́ náà wọ́n sọ ọ́ nípa bí àti ìsọ̀lá wà lọ́wọ́ sọ́lá. àwọn ẹni ẹlẹ́ẹ̀kì sábà sọ fún wa wọ́n ní àsòfin ìyá tó ba àtòní ìyá àwọn ẹ̀rọ àwọn oníṣòfì alìbàtòní ìyá àwọn tó kẹ́kẹ́ àwọn onímọ̀ bá ti dì í. pépé tá a bá ń pè ní wọ́n ní á ìsọ̀dàgbà ẹ̀dùbà ti lélẹ́yìn pé àwọn kan kọ̀rọ̀ ń bẹ tó kẹ́kẹ́ táwọn náà ti kọ̀rọ̀ àwọn tó bá ti kọ̀rọ̀ bá ti bá ti bá ti ní àwọn àbá àgbà ló pẹ̀lú ẹ̀. wọ́n láwọn wọ̀nyí ń àlẹ́lẹ́ náà pásítọ̀ ju àwòyá àwọn tẹ̀ fi táwí àwọn wòlíì wọn tẹ̀ rí wọn wọn gbọ́ lápún wa wọ́n àkọ́ àtàwọn táwọn pèrè kútùkù kútùkù láwọn èso ń múra wọn yẹn wọ́n gbọ́ lápún wa lórí àlẹ́bí sọ̀rọ̀ wa wà lórí ọ̀sán yóò máa jẹ wá lórí àá tó wà rọ̀ ní ọ̀rọ̀ wọn gbọ́ lápá àwọn wòlíì wọn àwọn kútùkù wọn wọ́n gbọ́ lápún wa lórí àlẹ́bí sọ̀rọ̀ wa wà lórí ọ̀sán èyàn wà sọ pé ní ẹ bá ti sẹ ẹ bá ti fojú ní amúdá ti dá báyìí tó fojú ẹ báyìí tó ní ojú àwọn ìṣòro ní wọlé yóò wà lẹ́yìn náà tó kà fún ní ojú ara rẹ láì fi ní amúdá ti dá ní bẹ́ẹ̀ o ń bẹ jàwá ìlú ààrẹ ẹ wá wọlé tí ẹ lọlé òní tó ìjọba ìjọba nítorí pé kò sínú àlejò àlejò bẹ́ẹ̀ tó bá ti fojú láàrin báyìí yóò wà lẹ́yìn náà ìwé lẹ́yìn ní ti o túmọ̀ pé kí ni o túmọ̀ pé o ju àlejò lọ́dọ̀ fún wa lọ́dọ̀ àwọn tó rà nẹ́bí pọ̀ lójú ayé ànẹ́bí tí wọn ò islam tó jẹ́ pé kékeré ni wọn àwọn tó ti rà nẹ́bí náà tẹ́tẹ́ pé kòmìnir ni wọn tó pé àmà ọ̀sán dáadáa kó tó bá jẹ́ òkúta ìṣe àmà sọ̀rọ̀ fún wa ní ọlọ́run tó kí ni ọlọ́run bá ó bà wọn lẹ́rù káwa sọ pé ẹni tí ò ká nẹ́bí sallallahu alaihi wasallam káwa nínú àwọn eléyìí káwa ní kíni ká ní wọ́n ju àjẹsí sallallahu alaihi wasallam lọ agbóla fún wa nígbà àwọn tó ń pè ní àwọn àtọ́bìnrin àwọn tó ń gbogbo yìí àwọn àwọn náà làwọn àtàkùn tó ń wọ́n jọ ń ṣètò ayé pẹ̀lú Allah subhanahu wa ta'ala wọ́n jọ ń darí ayé ni wọ́n jọ ń pín nǹkan ni ẹ̀ tó tó bá rọ̀ láti láti di gbogbo ẹ̀ wọ́n jọ máa tọ̀tọ̀ Allah subhanahu wa ta'ala ni àwọn bí àwọn mínísítà mi ẹ̀rí wà nínú àwọn mínísítà àwọn sinagogo rẹ̀ àwọn lẹ́kùn máa tó mi ẹ̀rí wà nínú àwọn kúrúkú àwọn àbúdáàlù àwọn àbúdáàlù àwọn ẹ̀tọ́ wá délé ní wọn tó jẹ́ bọ́ọ̀lù ọ̀sẹ̀ nígbà ní ẹjọ́ jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní wa òun náà ti fi dáwọ́ tó nítorí pé tábà lọ wọlé ìsìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀kan náà táwọn ọmọdé àbí dáwọ́ gbẹ ní wa lẹ́yìn dáwọ́ tó ní àwọn tó wà tẹ̀lé àwọn ní àwọn àkùtọ́ ọ̀gùn àni wọ́n tẹ̀lé ẹ̀yọ́ àbí àwọn ẹ̀yọ́ àbí àwọn tó àwọn akínyìn wa tẹ̀lé wa àwọn àbújáàlù àwọn sọ́kùn wọn fẹ́ẹ́ máa tó wa lẹ́nu àwọn yìí wọ́n ti wá wà nínú àwọn yìí àwọn tí nígbà tí wọ́n ní wọ́n lọ́wọ́ sí ètò ayé pẹ̀lú àwọn ọ̀sán àti wọ́n làálà òǹtọ́rọ̀ wọ́n ti gbé ètò wọn lẹ́nu àwọn sọ́kùn yìí wọ́n ti màláìkà o wọ́n ti màláìkà o àwọn òlì náà ni o ètò tí wọ́n ti tẹ́lẹ̀ bẹ̀ náà ni wọ́n ti wá ti wọ́n ti tẹ́lẹ̀ bí wọ́n wá gbà lẹ́nu lọ wọ́n ti tẹ́lẹ̀ bí wọ́n wá ti tẹ́kọ̀ọ́ bàbá wa sọ pé wàkílà lè tòlè lẹ́yìn wàlẹ ìyá àdùnnìlá wọn ní méjèèjì táwọn àwọn méjì táwọn sọ yìí ní wọn máa ń sè yìí tọ àwọn àtọkọlọ lọ́dọ̀ lọ́dọ̀ hàn wọn tààlà fún ọjà wọn ti wẹ wọn ti gbàdúrà tó ń wọ kókòrò ń wọlé hàn eléyìí dáńdá kọ yàtí ó fi kúrú sínú ó fẹ́ bọ́ sínú ó fi tètè sínú ó máa wá kù dáàmú àtàwọn èèyàn ó ní ìtumọ̀ rẹ̀. sọ̀rọ̀ eléyìí náà kúkúrú ni ìlhàbí ní ẹgbẹ́ àwọn ti kéèyàn ó gbà kó sọ́lọ́ ọ̀nà òun náà ti tó máa rẹ̀ gbogbo tó máa rú kàdá àwọn òkè òkè ẹnìkan lórí àlejò sọ̀rọ̀ wá wáyé ọ̀sẹ̀ náà ní ẹgbẹ́ olùgbà mẹ́rin lọ. òkè ọba gbé ẹ̀dẹ́gbẹ́ àmẹ́bí kò túmọ̀ pé kò sọ jáde lẹ́nu ẹnu nìkan bá làwọn fún máa wò torí ẹ̀rọ nínú máa ti lọ ti máa ń wọn nana bí báyìí yóò gbé ọ̀rọ̀ tiẹ̀ síwájú ọ̀rọ̀ àdéhùn sọlá ọ̀rọ̀ sọlá lẹ́yìn náà tó kúkú káyà àwọn kàwé ìgbà wọn gbà nínú ibi ọ̀rọ̀ táwọn ọmọ tó di èdè táwọn ìgbà sọ táwọn ìgbà sì kọ́ báyìí tán abẹ́dìgé nu sọlá òjò tiwa lónìí lábẹ́ òjò ọ̀rọ̀ àdéhùn náà ó jẹ́ pé ọ̀rọ̀ tiwa táwọn bá sọ àbí òjò tiwa òun àdàbẹ́ máa gé àmọ́ ọ̀rọ̀ àdéhùn sọlá wà lẹ́yìn sọlá àkọ́ àti tẹ́gbẹ́ kan ṣé òun mọ̀kàlíbàtún mọ̀kàlíbàtún lè mọ̀ tó àlùsàwàdọ̀ wà ìgbà òmùsùlùmí eléyìí ó yapa sí gbogbo àwọn ẹ̀rí láti ní àlùbá àti nígbà ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́lá pé ká gbé ìgbẹ́ ẹlòmí àti ká gbà sí ẹlòmí tó lọ́lájú ànábì lọ nínú àwọn ẹ̀dá ó yapa sí Qur'an ó yapa sí sunan ànábì sọ̀rọ̀ àwọn ọ̀dọ́lá ó sì yapa sí ìfẹ́ gbogbo òmùsùn lápapọ̀. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn dàlá ìlú mahabba àwọn ìtọ́ka tí ó máa tọ́ka ti ìlú wa ní pé èyàn fẹ́ràn àdébí sallallahu alaihi wasallam òun náà ní kíni sùlùkùn ádàbí ma'ahu sallallahu alaihi wasallam òun náà ní kíni ọmọ lò ládàbí pẹ̀lú àmẹ́bí kí ọmọ wẹ tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú àdébí sallallahu alaihi wasallam ìwà tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú àdébí sallallahu alaihi wasallam yìí ó gbé kìrìsì wọ̀yẹ̀tẹ̀ hákọ̀ọ́ fi owó ìtàlíyà inú ọ̀nà ìwà òun náà ní àdáwò alẹ́ yìí òun náà ní ká máa sọ ìbánẹ́bí ìmáàmù àhàdùkú pẹ̀lú ìbánẹ́bí tètè ní ìbánẹ́bí lẹ́tọ̀ọ́ sí nínú ẹ̀yìn àdáwò náà ní ká sọ pé òwò àdùlá wọ́n kó òwò àdáwò lẹ́tọ̀ọ́ sí fọlá sábà ti dáná fún yìí náà o jọba bẹ dákọ o bá bẹ ròyìn ẹsùn òun lẹrú àwọn àdùn ọ̀tà ara ẹsùn òun kéde ní ìṣẹ̀ rẹ̀ òun lẹ bá kọjá àlà níbi kéde ní ibi ìmáyẹwò ẹ bá wà ká àwọn yòówù àtàwọn àgbàgbẹ́ bá wọn sára àwọn tí tẹ̀lé wọ́n ti kọjá àlà níbi ìyìn àlẹ́bí yìí ká tọ́gbàrà wá pè ní ọmọ àwọn sùpàlù wọ̀ tààlà. sẹ́kù wá ní wà á fúlà gbogbo àdìgá mà á fúnà àlẹ́ yìí rọ́ fún un àgbà ọ̀jà lùbí yìí. èyí tó wá tóbi jù èyí tó wá tó gbogbo nínú ẹ̀yìn àmà fún Ànábì sallallahu alaihi wasallam àti ọlátàmọ̀ tó bá nàbí òun náà tóbi tóbi fáànà kìíní wà má àgbà wà àlà náà fi àti kàtà nàbí sọlá wà lọ sọlá fún àrẹ ká tóbi wọn yára ẹ wà á sọ lùdá àríkà ìtọ́wálọ́lá mbẹ́ wọn náà ní àgbàlá àti wọn sàlá mọ́ àlẹ́ yìí wọn náà ní ká máa sọ̀rọ̀ àti bá nàbí sọlá wà lọ sọlá a máa sọ̀rọ̀ ìfúnpá nàbí lè amúniláyé agbẹ̀wọ̀jẹ̀dá wọ́tọ̀ kéèdì nígbà lọ́sùn áàdì wọ́tà alá ó pa aláṣẹ fún wa ó pa aláṣẹ fún wa ní wọ́tọ̀ kéèdì yìí ó sì fi nílẹ̀ fún wa ọba àdéjọ́lá ní jọ́sà àgbà áyà fífi ó ní inna Allah wa malaikatahu yusalluna ala nabi ó dájú Allah subhanahu wa ta'ala àtàwọn màláìkà rẹ̀ yusalluna ala nabi wọ́n á máa ṣe ìfànàbí sọ̀rọ̀ àwọn àlọ́ wọn a ma sọ̀rọ̀ àgbà nàlẹ́ àwọn oníjà fún yìí wọ́n ní àtàlátù Allah subhanahu wa ta'ala tí màá tún máa nẹ́bí òun náà ní kó máa tẹ̀lé kó máa sọ̀rọ̀ ànábì dáadáa láàyè àwọn Tóbi ànábì òtún ní máa Allah subhanahu wa ta'ala òtún máa tẹ̀lé òtún ní máa sọ̀rọ̀ àdúrà fún ànábì máa lọ́wọ́ tani. Ọwọ́ rẹ̀ láti máa sọ̀rọ̀ àdúrà òun ló máa sọ̀rọ̀ àdúrà láti lọ́wọ́ tani. Tó òun náà ní ẹ̀yìn lálọ́ subhanahu wa ta'ala máa tún máa lọ́wọ́ àláìka. Wọ́n yá وسلموا تسليما اما سكني اما سي امرات النبي صلى الله عليه وسلم وسلموا تسليما اجمع صلوا اجمع سلام النبي اما صلوا على النبي صلى الله عليه وسلم وقال ابن عباس يصلون اي يبركون عبد الله بن عباس رضي الله عنه ó ní ìtumọ̀ ìsọ̀lú ó ní ìtumọ̀ ìlànà tó ìbàdàn kù àwọn mọ̀lẹ́kà máa tọrọ àgbàríkà alibaraka ìdúmọ̀ ẹ̀ náà ni pé aziyada ìdáhùn ní alibaraka wọn náà ni aziyada tó wọlé náà àwọn mọ̀lẹ́ta máa sọ̀rọ̀ àlékún lọ́dọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àlẹ́ wọ́n tààlà àlékún orí àlékún ọ̀gbẹ́ máa ní sọ̀rọ̀ àwọn ọ̀lọ́lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn náà máa ní àmà sọ̀rọ̀ àlékún ìkẹ́ àlékún àwọn àlẹ́ sọ̀rọ̀ àwọn àlékún ọ̀sẹ̀lá. sẹ́kù ní wàhálà ìyàmbá ọ̀sán tààlà wọ́n lé bimanzilati abdihi wa nabiyyihi indahu fil mala'il a'la ó sọ ipò tá a nàbí wà fún wa lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala lọ́wọ́ ó fún ajá àbá rẹ̀ nípa rẹ̀ bí anáwó yóò fi àlẹ́ yìí ẹ̀yìn jáde fún ìmọ̀lá yìí láti fún bàbá mi pé Allah subhanahu wa ta'ala òun máa ń ṣe ìbá nàbí lọ́dọ̀ àwọn màláìka òun máa ń yà nàbí lọ́dọ̀ lọ́dọ̀ wọn wà á nà màláìka tẹ àkùsọ́lẹ̀ àlẹ́ yìí àwọn màláìka tẹ wá rí náà àwọn náà máa ń tọrọ àtúnwájú àwọn tọrọ àdékùn ta'ala ala alam asopoli lẹ́gbẹ̀ Allah subhanahu wa ta'ala wá pa àwọn tá a wà ní ìtàlẹ̀ tẹ̀gbẹ́ ọ̀rọ̀ tá a sọ yìí ọ̀rọ̀ sábà ní láàrin àmàlẹ́kà lọ́wọ́ ó wá pa àwọn tá a wà ní ìtàlẹ̀ ó wá pa wá látẹ̀ ìsọ̀lá àti ìwọ̀tẹ̀sẹ̀ tó ká máa sọ̀rọ̀ àtàlà tó bá nẹ̀mí ìwọ̀tẹ̀sẹ̀ láti máa sára mọ́tà nẹ̀mí ká máa sọ̀rọ̀ àbá nẹ̀mí ìyẹ̀dẹ́mi àtàlẹ́wò alẹ́ yìí min àlè àlàmẹ́yìn kí ẹ̀ẹ́dínlẹ́kọ̀ọ́ rẹ̀ yìí ẹ̀yìn yìí àti ìtọ́rọ ìṣe àti ìmọ̀ àti ìtọ́lá àwọn ọ̀dọ́ lábì kó bá papọ̀ lórí àgbẹ̀ni láti látòkè àti ìrẹ́lẹ̀ àwọn arókè mẹ́tò sí máa nẹ́bí sọ̀lá àwọn ọ̀dọ́ lábì àwọn ará ìrẹ́lẹ̀ náà káwọn náà máa ti fà nẹ́bí sọ̀lá àwọn àrẹ́yìn wọ̀sẹ̀lá wọ̀sẹ̀lá tó mú mi ní àrẹ́yìn ní ẹ̀dùn á á òun náà ní máa ṣe fọ́lá àmà wa tọrọ kí ni àmà tọrọ àlékún àtàná àlékún ẹ̀yìn bá nàìjíríà bá wú àlejì wàsàlá. àbáwá sọ fún wa pé wọ́n fi àyà ti ká lóun ti sọ láti àlẹ́ yìí. àtiwájú ti àyà yìí sì pé Allah subhanahu wa ta'ala pa wá láti ipe táwọn sàtàlá fún ànẹ́bí wal amru yaqtadi al-wujub. tábàtì wa ara tẹ ó túmọ̀ pé kí ni nǹkan yẹn kú dáadáa nù. nǹkan yẹn jẹ́ tú láti nù. bihadha qala nabi sallallahu alayhi wa sallam nítorí ìdí eléyìí Ànábì sallallahu alaihi wasallam sọ pé alibaki Ànábì ní ahun ẹni tá a máa pè láhùn náà àwọn èèyàn máa ń tó kí n tó ìdá hu kàlámù ìsọ̀lì alẹ́ yìí òun náà lẹni tó bá dá pọ̀ mí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kàlámù ìsọ̀lì alẹ́ yìí tí ò wá ń sàkàlà tó fi sallallahu alaihi wasallam Ànábì ní ahun èèyàn ẹni táwọn máa pè láhùn lọ́dọ̀ tó ẹgbẹ́ àti àtọ́nà ńkọ́lọ́wọ́ ẹ̀ tí ò fún wa àmọ́nà mi rí ahọ́n nínú àdúgbò àwọn òun náà ní ẹni tó bá jẹ́ pé àwa dákọ̀ ànábì sallallahu alaihi wasallam lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò wá sẹ́kẹ́ ni kò wá sọ̀tọ̀ láti fún ànábì sallallahu alaihi wasallam. ẹlẹ́bẹ̀ẹ́ náà ni ànábì sallallahu alaihi wasallam ń sọ fún ìpínlẹ̀ kan ó ní rúbì máa ń fọ̀rọ̀ jù lé ànábì ní fi mú imú arákùnrin kan tó mú ẹ̀gbọ́lẹ̀ kó fi mú ẹ̀ dání dòkè tó ẹ̀jẹ̀ awúrò bàlá mi sọ lè alẹ́ yìí wọ́n já pọ̀ mi lọ́dọ̀ rẹ̀ kò sàkàlà tó wọlé kí ló ṣe kí mo ṣe fún un kí mo rà gbẹ́ kí o sàkàlà tó wọlé ó ní àlọ́ sọ̀rọ̀ àdéhùn sàkàlà tó wà fún bẹ́ẹ̀ dáre so eléyìí ní sèé àwọn tí wọn náà àti àti sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti ní kí mú mi ní òdodo kó ti kí ni kó máa sàkàlà tó bá ń lẹ́nu sọ̀rọ̀ yìí ọ̀sàlá tọ́ ìtọ́rọ̀ wá wáyé wọ̀sọ̀lá tó àlẹ́ yìí màṣúrù ètí wọ́n ti lóbi fún wa ni fi ìbàdà àti ìkẹsẹ̀ wa níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọsìn tá a máa ṣe níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbàdà tá a máa ṣe wọ́n ti lóbi fún wa kí sásàmà láti wà níbi bẹ́ẹ̀ nínú ẹ̀ kàtàṣà bòódù lẹ́gbàá tá a bá ti àtàṣà bòódù tá a bá ti àtáyà nígbà tá a bá ti àtàṣà bòódù yìí tó láti fún abájọ láti wà níbi sọ̀rọ̀ àwọn àlọ́ ìsìlám wà ní kótóbá ẹgbẹ́ bẹ́ẹ̀ náà tá a bá ti kótóbá kótóbá jimá àbí kúkúbà mí náà tá a bá ti kúkúbà àtàlà wàtí bá nàbí sọlá wàlú ọ̀sẹ̀ láti wàtí hàjá àtàlà wàtí bá nàbí bẹ́ẹ̀ wàtàlà tó ti jẹ́nà ẹ̀dá ọ̀là wàbá kí ló kú tá a bá kí ló tó kú dá àtàlà wàtí bá nàbí sọlá wàlú ọ̀sẹ̀ láti nàbí bẹ́ẹ̀ wàbá àdán gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà tá a bá fi ọmọ àdán tá a bá fi ìhùn tán sọ àdúrà bí bá sọ ọlọdọ Ọlọ́run náà yóò tó kékeré yóò tó fàtàlá tó fèé yóò tó àlọ́ fàtàlá sọlá wa alẹ́ wa náà wàlẹ́yìn ha nínú ìlúkà wà pé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà míì ẹ̀ẹ́dẹ́gbẹ́ ni wọ́n bá kàfọ́ àwọn ọlọ́ọ̀tẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ sọ̀rọ̀ láti bá nẹ́bì kò ju bí ọ̀nà márùn lọ àbí kò ju bí ọ̀nà mẹ́fà lọ ta kàfọ́ra wa àbáwá ìjọba yìí àlùjáwòsí níbi tí àwọn sọ̀rọ̀ ìjọba òkú àwọn ka ètò lé ní pọ̀jù wá ọ̀nà tẹ́ẹ̀tì wọn sàrà tó ajẹ́pẹ́ kò mí ní òdodo ìgbésí ayé rẹ̀ kọ́ kò ní kó sàrà fún alẹ́ fún aláwọ̀ alẹ́ sàrà tó wà bẹ́ẹ̀ jọmọ ní alẹ́ bi. àbára sọ fún wa pé wà á mọ́tò ti yá gíga ìtọ́ wa lọ́la inú ọ̀nà tí yọ̀mọ̀ gbà tí yọ̀mọ̀ sàrà fún alẹ́ sallallahu alaihi wasallam máa ìtàlẹ́ mi fẹ́ fún ẹ gẹ́gẹ́ rẹ òun náà ló ti ṣe òun náà ló lọ́la ẹ kí mo yọ máa ṣe tó pa àwọn abẹ́ rẹ. حين قالوا بعد ما النبي صلى الله عليه وسلم أما السلام عليك أما السلام عليك أي السلام بعد ما سلم فيها النبي صلى الله عليه وسلم wọ́n fọ̀kọ̀ àròmìnàwó àdìmá yóò yé wa àmọ́ bá ti ma sálámù sí àná ìṣòwò àwọn ọ̀dọ́ àná àtàlámù alẹ́ warahmatullahi wabarakatuh ń dàbí ìfúnṣàkó. màtá mi bẹ̀rẹ̀ ayé àwọn tàbí ọ̀sọ̀ pé asàlámù alayka alìmọ̀lẹ́bí. sọláwọ́ bá ti sàṣà òbí àwọn ọ̀sọ̀ pé asàlámù alàmọ̀lẹ́bí warahmatullahi wabarakatuh. àwọn tàbí ní àtìmọ́bá àti mọ̀tálàmà sí àgbẹ̀ wọn bẹ lọlẹ tẹyọ lọ́wọ́ rẹ ni abalọ sọsọ lọba anabi ni wọn sọ pé táwọn máa wí náà ṣe asalamu alaykum àwọn sábà tó sálámà sálámà ní sọlá wà lọ sọlá wọn wá ní pàṣẹ ìkà sọlá bó láti wá máa sọlá tó pọ ẹwù sábà bó láti wá máa sọlá tó pọ àlẹ́ sọlá tó àlẹ́ wọ sọlá kọ́l àlẹ́ wà sọ wọn pé kúmùnú ẹ máa sọ báyìí pé aláhùnmá sọ́ọ̀lì àlà Muhammad wà àlà àlù Muhammad kàmá sọ̀lẹ́ta àlà ìbọ̀ àlà àlù Ibrahim ìnàkà hàmìlì mọ̀jẹ́. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد يا الله سبحانه وتعالى báwa ṣe ìkẹ́bà nàbí sallallahu alaihi wasallam báwa ṣe aláṣà nàbí ẹ máa tọrọ àlékún orí bá nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe ṣe fún àwọn ará alẹ́ àdàbí sọ̀rọ̀ yìí. ìnàkà hàmí ìlú lọ́jì wọlọ́ba ní àmà yìí wọlọ́ba ọ̀pẹ́ ọ̀pọ̀tọ̀pọ̀tọ̀ ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábìyẹ ti máa sọ pé ilé àwọn sàrán àwọn sàrán bá wa ṣe àlùbáríkà bá nàbí sọ̀rọ̀ àwọn àlùbáríkà sọ̀rọ̀ kẹ́kẹ́ bó ti ṣe àlùbáríkà bá wàrà yóò ànábì wọ̀ ẹ̀wọ̀n lè yí nígbà kan sáré sọ̀rọ̀ àwọn àlùbáríkà sáré lè kọ́ àwọn tó tàbí náà tó wà pé àlùbáríkà tó gbogbo jẹ náà ní tó dálé lórí ó dá lórí bí àlọ́ sàrán àwọn àlùbáríkà láàrin yìí àwọn kan tí wọ́n ń tàbí ẹ̀sìn ẹ̀ lórí pé èèyàn lè máa sọ láàrin ẹ̀mí sọ̀rọ̀ já ẹ̀yìn kan sọ pé ọlọ́run tó tàwọ́ láàrin ẹ̀mí sọ̀rọ̀ kaba ìṣòro tó jẹ́ pé àdáda alẹ̀ níbi àná àwọn ni ah, ọlọ́run wọ́n bá tó fún wa wọ́n bá tó lẹ́fún wa wọ́n bá tó bá fún wa wọ́n tàwọ́ láàyè àlẹ́bí wọ́n tàwọ́ láti tóbi àlẹ́bí wọ́n tàwọ́ láti ká àlẹ́bí àdáda alẹ̀ ti mẹ́sì kò sínú bí ẹ̀ma fi tọrọ àyè fi ọlá àlẹ́bí sọ̀rọ̀ lọ́gbẹ́ anabi sọ̀rọ̀ àwọn àlọ́ ìfọlá ìfọlá àti ìlànà sàlà ìfọ̀ àyè anabi lọ́la anabi sì lọ́la ju gbogbo ẹ̀ dátọ́tọ̀ ńgá lọ. mòmùmí yóò lóṣù lọ́dọ̀ gbà fún anabi sọ̀rọ̀ àwọn àlọ́ ìfọlá ńgó lọ́la kéèsì tẹ̀lé lẹ́yìn lọ́tọ̀ ọ̀tọ̀ tó wá ní kéèsì pé bó ti wá lọ́la yìí sí ọ̀la rẹ̀ ọ wá wà fún ẹ̀kú nípa àlọ́ máa fi tọrọ lọ́dọ̀ ọlọ́run tá a lákọ̀ọ́lẹ̀ fún bí tó kéèkì ọ̀ka kéèkì kan lé ìlọ́tọ̀ tó ilé ìkó bẹ́ẹ̀ yìí lábàbọ̀ ta ni lábàbọ̀ ta ni àlẹ́ yìí ànábì ò tọ́ka wọn pé ẹ máa tọ́lá àlẹ́ kan lọ. àwọn tàbí ànábì sọ̀lá wà lọ́sọ̀ náà mú òkú bá lọ́dọ̀ ànábì ọmọ mi bá pèlè ya rẹ̀ ilẹ̀ tó ta sọdá àwọn tàbí ò bá lọ́dọ̀ ànábì sọ̀lá wà lọ́sọ̀ náà pé èèyàn máa fi ọlá ànábì tọrọ àwọn tàbí ànábì lè ti di tọrọ nígbà tó ti là kalẹ̀ fún nínú àwọn bàbá ọ̀sán àná ọ̀sán nínú àwọn òye ẹ̀ nínú àwọn tẹ́lẹ̀ adájẹ́ náà bá dé òun náà làwọn sàbí máa ń fi òun náà lọ́wọ́ fi sọ̀rọ̀ àbí sáta wá sáta bá wọn sáta wá sára sáta kà sọ̀rọ̀ ní kíni pẹ̀lú àdúrà ẹni tó bá jẹ́ ẹni rè pé kó sàdúrà bá wọn nígbà wọn sàbí máa lóyún sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ló pé ọ̀dà sọ̀rọ̀ àti ìbọ̀lá bíi àná tẹ̀lé àná bíi náà tẹ̀lé fi ọlá àná ìbọ̀lá yìí sọ̀rọ̀ ni wọ́n ti fi nàkọ́lá fi sọ̀rọ̀ aláìbọ̀ kàmá sọ̀rọ̀ ìta aláìbọ̀ ni kàmá ń gbèdè lábára káàpù yẹ káàpù tẹ̀síbì káàpù ìbí ìkàwé ìkànnì àbí káàpù tàwátù bẹ́ẹ̀ni káàpù tẹ̀síbì káàpù ní ẹ̀ma fi fi ìkàwé ìkà ṣe gẹ́gẹ́ bí òṣèṣe kiri kó òṣèṣe fún àlọ́ ìbọ̀ ni ṣe bẹ́ẹ̀ báyìí náà máa sọ pé á ah, á ah, ọlọ́run mo ti balabala ti di ọlọ́run mi yìí dáàbò ti ti nílẹ̀ ọlọ́run mi náà ẹ̀dùbà tóbi tiẹ̀ tọrọ nù ìyàtọ̀ aláàlú pé ọlọ́run mọ́tà wọlé àti lábáyá tó ti fún yìí ìyàtọ̀ máa wí ìgbàlá òjò àwọn tó ti tẹ̀ á ah, ọlọ́run mọ́tà wọlé àwọn tó ti fún yìí mọ́tà tó ti wà náà fún wa náà ẹ̀dùbà mọ́tà wọlé àwọn tó ti lábáyá yìí tó eléyìí kò lẹ́tọ̀ọ́ mọ́tà tó ti máa fi tí a máa fi kọ̀rọ̀ tí a máa fi kọ̀rọ̀ tí àwọn àwọn ìròyìn rẹ̀ àtàkù rẹ̀ àwọn àtàkù rẹ̀ àwọn orúkọ rẹ̀ kó náà lè máa fi sọ̀rọ̀. so a lábẹ́ bẹ́ẹ̀ wọ́n á máa mú àdé ìkàwá ibẹ̀ ànábi ìkàwá ti sàdún ní jáàyí bàyí ní jáàyí ní ìdàlá yìí àlè yìí ànábi ẹ máa sàkàtọ ẹ máa sàbẹ̀wò pẹ̀lú ìyí mi nítorí pé ìyí mi tóbi ọ̀dọ̀ lọ́sọ̀ àti wọ́n dàda ẹgbẹ́ mi so àdìsí yìí ti báyìí àdìsí ńlá àtúrà làwọn àdìsí yóò jẹ́ ìdílé kankan nínú kíra àdìsí ẹ lè bá pàdé nínú tí àti àtẹwà ikú ní ìsìlájú ẹ̀dùn báwọn àwọn ìwọ̀n nípa àti fọláwọn wà ní bá àwọn òbí kò sí ìṣẹ̀ṣẹ̀ lẹ̀ ṣe ọ̀rọ̀ ẹ̀yà kárí lọ́kàtí ní lọ́kàtí bá nàbí ẹ̀ ṣé o ti ṣe ọ̀rọ̀ bá dàbí àbúrò yìí àti ìmọ̀ nǹkan dàbà aláyẹ̀ fún àmì gánì wọlé ìfọwọ́ àdáwó ìrẹ̀lá àlẹ́ ní anabi sọlá wa sọlá anabi ń kọlọ yìí fún ìbàdà rẹ tó ti kó sí nínú abájọ ìdàlẹ yàrá èyí parama ní sọlá wa sọlá bẹ́ẹ̀ tí wọn parama nẹbi tí wọn tọwọ tí wọn parama nẹbi tí wọn tó tó wọn tó fún wọn dàgbé wọn ni wọn lò wọlé fún wọn sọmọ fún wọn nẹbi wọlé wọn gbà tó ti fún wọn lónìí nísìnyí pé tàbátà ló ti yìí lè sọ̀rọ̀ ànẹbi wọn làwọn tó tó lẹ́yìn má ẹ tàbátà ló ti yìí tó ọ̀rọ̀ tó parọ́ nínú àpẹẹrẹ dábì mà nígbà àwọn tàbí ànábì wọ́n ti fẹ́ràn ànábì tó ń táwọn sọ fún wa pé báwọn ẹni bá tó sọ báyìí bá bẹ́ẹ̀ ti tẹ̀lé báyìí yóò bọ́ sọ́wọ́ àwọn tàbí ẹni táwọn sọ pé báwọn ẹni bá pàdọ̀ láti sìn àwọn tàbí ọmọ tẹ́wọ́ gba àwọn ọmọ ìpara ni ilẹ̀ tí ẹ̀kọ́ ti fún ànábì lé tó bá wọn àti àwọn tàbí pé wá fi ọlá ànábì sọ̀rọ̀ nígbà àwọn tàbí máa ń ṣe sábàdì kò káàtà ní pé wọ́n lọ àbí ẹni tó ẹ̀kọ́ ní sísá ní ìpàdé àbọ̀ àbí ìgbà tó dáadáa ìgbà tó yóò rọ̀ tẹ́lifà wa bá nàbí ìjọ jimá ibi ànábi sọ̀rọ̀ bá wàlẹ̀ ọ̀sọ̀lá gbogbo ọ̀gá ní parẹ́ o àwọn ẹ̀rọ wa kú àwọn àkókò náà ò dàgbà mọ́ nítorí pé òjò rọ̀ báwa bí àbá subhanahu wa ta'ala kójú rọ̀ iná lọ́ọ̀lì àwọn sábẹ́ ní bàtà wọn fi máa táwọn fi ní bàtà omi wẹ àwọn délé ni òjò wẹ àwọn délé ni òjò ọ̀bá sí òjò tó wá jí tó lè lòdà lòdà tó wá jí débi pé o tó wá sí ni o tó wá fẹ́ jẹ́ wọ́n tó wá ní sọ̀rọ̀ òjò yìí wọn ti lágbára pé lórí bá àkàjẹ bá a bẹlọ kó bá a tẹlẹ kó bá a jẹ jẹ àyè bá bẹlọ kó bá اللهم حو علينا لا علينا يا الله سبحانه وتعالى يقول لهم على غيره في اوتكت كما لو نتيجي من مجمع رتاعي ومتعلوة ẹgbẹ́ àmì yóò kó máa rọ̀ táwọn ẹni tí kó àwọn kó kó sì wù àwọn ẹni àwọn ẹni wù ọlọ́sùn àná alẹ́ kò máa rọ̀ sọ́dọ̀ wa bẹ̀rẹ̀ ọ̀hún ìlú náà sàdá. tó eléyìí ẹ̀rí fún wa pé àwọn sábẹ́ àlẹ́ yìí lójú ayé àlẹ́ yìí tí wọ́n bá ní bùkátà kò ní sòkò lé àwọn àmà ní ọba àlẹ́bí ọ̀dọ̀ fún wa wọ́n máa lọ rìbá àlẹ́bí wọ́n á máa lọ rìbá àlẹ́bí àlẹ́bí làwọn sọ̀rọ̀. bàtà ti wá kúta àlẹ́bí wá kúta àlẹ́bí òsì láyé má àwọn sàbẹ̀ àlẹ́bí wọ́n á máa sọ̀rọ̀ àjọ àlẹ́bí bàtà ti lọ náà kò sí ọlá àlẹ́bí nínú tó inú tẹ̀lé tó tẹ̀lé nígbà ayé ọmọ àti ọmọ àti ọmọ àti ọmọ àmàlí inú tẹ̀lé tó tẹ̀lé nígbà ayé ànẹ́bí inú tẹ̀lé tó tẹ̀lé nígbà ayé ànẹ́bí sọ̀rọ̀ báwa ni wọ́n tẹ̀lé àmà tó jẹ́ pé ojú rọ̀ láyé ọmọ mi náà ọmọ àti ọmọ àti ọmọ wa sọ̀rọ̀ ká ó ní kó ní àdàtà wọ́n sọ̀rọ̀ lè mẹ́lẹ̀ ó ní nígbà mi bẹ̀rẹ̀ ayé ọmọ mi ń sá òtún wá sáà nílẹ̀ ayélujára yìí ẹ̀wọ̀n lọ́la wo bàtà ní wíwà láyé ànábì làwọn ọmọ ti sàkà sọ lọ́nà wo wọn lọ ti pè é máa bẹ̀ lọ́wọ́ bàtà àti ìwà ti láyé máa ń bínú má wá ṣe ànábì wá ti àlàbá síwájú àlàbá sí ẹ̀gbọ́n bàbá ànábì sọ̀rọ̀ wá wà ọ̀sán làmú òun ni òun náà ni bàbá Abdullahi Abbas ọ̀gbìn àwọn àwọn àdùnnà anabi wa ti duwaju ko ki irun ọmọ wa ti duwaju sọlá tó ti sọ òun ni wọ́n wá ti wá náà lórí sọ́dọ̀tì ìfúnnáfíà láti ìlú kan. ẹni ká wá béèrè ìgbé pé ọlá àlẹ́ sọ̀rọ̀ àgbà lálẹ́ mi fún náà lálẹ́ mi ò lọ́lá má tí a fún mọ̀rún mi tọrọ ni. tí wọ́n rò wá ọlá àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀sán tọrọ tó fi wá jẹ́ pé ó wá ní kí àlàbá ìtawájú àwọn ètò tó kí wọn ìsìnkọ́ ọ̀gá tó bá jẹ́ kọ́lá àlẹ́ mi lọ́mọdé sọ̀rọ̀ ni tí wọ́n kà sọ eléyìí ó sọ àdúgbò yìí ó sọ òkúrò láti lè sọ̀rọ̀. tọ ẹnìkan wá sọ nínú àwọn tí wọn sọ pé àwọn ah, ẹgbẹ́ láti lè sọ̀rọ̀ ó nílò ẹ̀ tó ní òun náà ní pé àbáàtì wọn pè kó kí wọn sọ láti lè sọ òun yẹn ipe ọlá àdájì náà ni ẹ wọ bàbá mi ó ní àlàbà tí wọn wù ní ẹgbẹ́ wọn ni kó sáwájú wa ó ní ọlá àdájì náà ni nítorí pé ẹgbẹ́ bàbá náà àìsàn lè fi báyìí ọ̀rọ̀ tó lọ ní kí o gbà rà ẹ̀gbà tó pé ọ̀rọ̀ náà sọ pé olóhùn pé ọ̀la àìsàn yìí èsì olóhùn pé ká ti ẹ̀sìn síwájú kó wá sí sáà ní àkàlẹ̀ fún wa ní ìlànà ẹ̀sìn ọ̀la wà lọ́sọ̀lá. ṣe ẹ̀gbọ́n náà mi la tọ̀wá tó ti fọ́ kalẹ̀ kó ká máa ti sábà bá wọlé. sábà ti wá bí àlejò síwájú òtún máa pé kí ni òtún máa pé sáwa sọ pé ọlọ́run sáwọ́ láǹdẹ́gì ṣe ìjọba yìí fún wa ẹ̀gbọ́n mi wọ́n yẹ kí a ti ẹ̀ gẹ́gẹ́ bí sèmá tẹ̀ láwùjọ wa náà ìyẹn àwọn náà náà ìfẹ́ sábà bẹ̀ tẹ̀ kankan níbi ẹni tá a bẹ̀ ti wájú òun náà lè sá àwọn náà bóyá àti àti dáadáa sí yá ẹ̀ka wájú wa ẹ̀kẹ́ fún wa àtàwọn ọmọ mi tó a ẹ̀ tó ma tó a ti kàrà dáadáa ọ̀pọ̀ ẹ̀rọ wájú wọn láti tó wájú pàtó tí bá a ti tó láwùjọ wa yìí ó yẹ pé ilé wa ni wọ́n ti jẹ́ ẹni ọba àwọn ọmọ tó a ní ká ọba àwọn ọmọ tó a ti ká ẹ̀kú àwọn bàbá wọn máa jẹ́ o ẹ̀dùn àmì wọn bá wàhálà lẹ́sẹ̀ o àwọn tí bàbá wọn ti máa jẹ́ ìdìbò kéwù ẹ̀dùn àmì tó àlùbá jà lè wọ́ kò fẹ́ tẹ̀ múlẹ̀ ẹ́ tó ìlú àwọn ilé yìí á jọ pé kí àwọn bàbá wọn máa jẹ́ ẹ̀dùn alẹ̀ ẹ̀dùn alẹ̀ bẹ́ẹ̀ ká jẹ́ tó àbíkà ti lọ ẹ̀dùn àmì òun náà ti pè ìpè ìjàmbá láti máa ní láti mú sílẹ̀ àti sọ̀lá wàlẹ̀ ọ̀sán láti ẹ̀jẹ̀ lọ́sọ̀ àlọ́ ọ̀sán kó ti pa wọn láti lórí ẹ̀ ìdí ká pàṣẹ àdúrà sọ̀rọ̀ àlọ́ ọ̀sán àlọ́ àlẹ́ ìdí wọn sàlá. bàbá wa sọ fún wa síwájú pé wọ́n bẹ́ẹ̀ káàbí máa fi sọ̀lá àti àlẹ́ ìdí ẹ̀sọ̀lá ìdí wọn sàlá wọn. kò sẹ́ni tó pamọ́ fún àwọn àǹfààní ti tẹ́lẹ̀ ká màsọ̀lá sọ̀lá àlọ́ sọ̀lá àwọn èso yóò máa sọ fún wa nìkan àtàlọ́ba ní ìdúró àtàlá yóò jẹ okùnfà táàbì máa rí táàbà fi di orí lọ́dọ̀ lọ́sùn hàn lọ́dọ̀ àlá a máa rí ládàgbà lọ́dọ̀ lọ́sùn hàn lọ́dọ̀ àlá wọ́n máa ń sẹ̀yìn á á sì máa rí ìpa ìbẹ̀rẹ̀ àbàbà sàràfà nẹ́bí wọ̀ ìyá àbàtì dàwà á sì máa rí gbàdúrà wọ̀ ọ̀dún ìṣàfà á á sì máa rí ìpẹ̀ àti yóò fò pátá ní sọ̀rọ̀ àwọn àríwọ̀ sọ̀lá yóò fi ìpẹ́ wa nípa ìjọ á sì máa yóò sì máa tòkun bá pé Allah subhanahu wa ta'ala ti òun náà máa ti kiri yóò máa ṣe àdápadà rẹ̀ fáwọn náà Allah subhanahu wa ta'ala ti sọ̀rọ̀ àdápadà òun tí a sọ̀rọ̀ fáwọn náà yẹn yóò máa dábàá fáwọn náà wàdàwà mi Muhammad nabi sallallahu alayhi wa sallam inú orí tó wà ní bàbá sọ̀rọ̀ àti nabi sallallahu alayhi wa sallam òun náà ti kiri yóò máa tó máa tó kiri ìdí àti nabi sallallahu alayhi wa sallam ń lọ rọ́kà والسعادة ثم ثم كان صلى الله عليه وسلم إن لكم لنا والنجاة من البخيل من البخل yóò ti tuma pé yóò tó kó wa yẹ kó níbi alukóhóri káfí àwọn káfí àwọn èèyàn sábàtà àgbà ní ìdíje àní òun yìí wọ́n máa pẹ̀lú pé àwọn ni pípẹ́ àtàlẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́ ọ̀sẹ̀lá ó ní alùpàkì ìlú ẹni tó jẹ́ àwọn èèyàn wọ́n náà ti pé màtòkì alẹ́ yìí ẹni tó máa dákọ̀ ẹgbẹ́ rẹ̀ tí ó wá sọ̀rọ̀ láti fún mi òun náà ní àrùn tó ṣàlá àdá lórí tó tó pé tó bá jẹ́ ọ̀dọ̀ ṣàlá àmọ́ bá lọ lórí àwọn ọ̀nà yàtì sùdúkì àdá àwọn ọ̀nà tí ẹ̀ma ń lo ládàá ti sẹ́lá àti sọ̀rọ̀ àwọn àríwá ọ̀sẹ̀lá àmọ́ kọ́ lọ tó bá jẹ́ ọ̀dọ̀ àdàmọ́ sọ̀hánì wọ̀tàlá tó bá ta ẹ̀sọ̀ wà lórí àti àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lá kó tó wọ́n àwọn àlọ́ الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم قال الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم

kéèyàn mọ́ta sàlátù ní lẹ́yìn sàlátù ìwàlúwìyà fún pé sàlátù ìwàlúwìyà ní ìrọ̀mọ́tì fún un. tó a gẹ́gẹ́ bí ayàtà kàkà wà nípa Al-Qur'an nípa àṣẹ ìgbé ká mọ̀ sàlátù ànábì. tó ayà yìí pàtó sọ̀kalẹ̀ bá wọn sábẹ́ ànábì. àwọn sábẹ́ òwúrí lórí pé alábà làwọn sábẹ́ ẹ̀dí bá wọn ti mọ̀ tó máa sábẹ́ ní àṣàlá àwọn máa dúró de pé káwọn kí nǹkan ó kílẹ̀ àtàwọn alátẹ̀mọ́ ànábì sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lá dàrẹ́ sí wọn a sì máa gba tító pẹ̀lú ẹ̀ wọ́n gba tító pẹ̀lú ẹ̀ pé a ah, àtàlàfin tí ẹ̀nà ìbá mi sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lá so àwọn tàbí wà lọ́wọ́ ibà ànábì sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lá pé ànábì àtàbà tó máa sálámà sí ọ bó o láti wá máa ṣe kíni bó láti máa sọ̀rọ̀ láti kọ́ ẹ̀wù kaba wò wọ́n lọ bí ànábì sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lá ànábì òfin wa létí pé à ẹ máa lè ṣe bẹ́ẹ̀ láti kódà ẹ máa ẹ bá máa lè sọ fún bẹ́ẹ̀ láti má dé ànábì òfin o kí lànà bí sọ wọn làwọn ìgbẹ́ nù ìwáyà ti ṣe pé ànábì dákẹ́ ṣèpè ó lẹ́yìn ó wá pẹ́ ànábì wa pè pé ta ló béèrè lẹ́ẹ̀kan ànábì wa ka rásù gbàgbéyà kò eléyìí kò sí sí tọ́ka wa tó sáré pé kí ni ẹni afẹ́sẹ̀ nǹkan fún òun náà ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló fẹ́ ó sì ní tóun fẹ́ nì ẹ ti bá a sùn so òun náà tó tiẹ̀ ká máa ṣe fún òun náà lélẹ́yìn so nípa wá pé àbẹ́yà sàlátù mi ẹlòmí wọn sọ pé àwọn sọ pé ẹ̀rọ àyíká àkókò àwọn ọmọ ọmọdé ara Muhammad wọ́tẹ̀lé wípé èyí wọn kọ́ pé ẹgbẹ́ lónìí àjọ àdàdà alẹ́ tó àsàlátù tá àwọn tó ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ọmọ ń takò wọn lẹ́yìn sọ̀rọ̀ àwọn àlẹ́ ọ̀sọ̀lá òun náà ní àwọn àsàlátù kan tó yẹ pé wọ́n dá àwọn àsàlátù yẹn lẹ̀ wọ́n wá gbé kalẹ̀ wọ́n wá gbọ́lá fún lórí àsàlátù ọ̀nà wo náà gbà gbọ́lá fún ẹlòmíì ò gbọ́lá fún lọ́nà tó gbà wá ṣé tó ń gba àgbàlá bì wá ẹlòmíì ò gbọ́lá fún látara pé òun náà ló rọ́ fúnra rẹ̀ yóò sì máa sọ fún pé oore ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí ládàá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí àǹfààní tẹ́ ìfàní tẹ́tẹ́ máa ń ṣe é gbogbo bá àwọn ètò àwọn àdáda lẹ̀ yìí àmọ́ ká sọ pé Allahu ta'ala inú àlùkò àná láti mọ pé aláwọ̀ sọ́jà ala Muhammad wọ́sẹ̀lẹ̀ so ó lè jẹ́ pé yìí tó dáa jù yìí tó lọ́lá jù àgbọ̀dọ̀ wọn sípà nàbí sallallahu alaihi wasallam òun náà ní òun náà ní àtàwọn sáà nàbí ló fẹ́ fún ààrẹ tó wáyé gbogbo abáwá gbà ló sọ ibi ànábì ló sọ pé yìí tó fẹ́ nù kí ni ó máa mú akọ àwò ìyẹn ẹ̀ sallallahu alaihi wasallam ọ̀yẹ̀ ká ní bọ́kàbá ẹ̀ lórí ẹ̀ pé eléyìí ló lọ́lá òun náà láti wòye mẹ́ àwọn ìdá àbá fún fúnra wa níbi kí ló fi wá bọ́kàbá lẹ̀ kí ló fi wá lọ́kàn balẹ̀ sáà sùn pé eléyìí o ìtọ́nà òwúgbà lọ́wọ́ wa ni kí ló fi wá lọ́kàn balẹ̀ sáà sùn ní kóòtù kàmí tí ò da lábà àgbà mẹ́ta láti bá nàbí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìlànà tó eléyìí òun náà làlàyé tó wà níbi àtàlà sùn àjẹ́ ni sọlá ti bọ̀ ìyíyà yìí láti mú ìgbọ̀rọ̀ ha òun náà láti bọ̀ lọ́mọ nípa sábà ń kírun sábà sábà sábà ní sọlá wà lọ́wọ́ sọlá òun náà ní ká gbìyànjú ká máa tẹ̀lé káwọn sábà sábà nẹ́bí tó kó náà ló sọ̀rọ̀ bá wọn tàbí. àwọn ìsìlátù jìnnà ìsìlátù sáàbì ìsìlátù bàtúta ìjáwá kàmá gbogbo àwọn èsì báyìí ó jẹ́ pé àwọn kan ni wọ́n mú fúnra wa nígbà tó wàá fún táwọn wọ́n tó wàá gbọ́dá fún bẹ́ẹ̀ ah, omi ládá òun náà ló bàtẹ kó ń kálukú ó ń kálukú ló ní tiẹ̀ yá sàlátù yóò sàlátù tiwa ni sàlátù yóò sàlátù tàwílé yìí àwọn kọ̀ọ̀dúrí àwọn làwọn làwọn ní sábìkì sàlátù sábìkì àbí àwọn tìjàníyà àwọn ẹni sàlátù fáàdì àwọn ẹni ní dáhà kàmẹ́t àwọn kan ní àwọn ẹni sàlátà mílíọ̀ ní múnà jìnnà sàlátà tó jìnnà ẹ̀jẹ̀ bá wùdí àwọn kan ní àwọn ẹni sàlátà lè nàìjíríà àwọn ẹkọ gbogbo ẹkọ yà ọgọ́rùn jọ lónìí ẹ wá ní kó kàtà láti fà á di fún àbẹ̀jọ lójú ọmọ ká àbẹ̀ ní kó kàtà láti fà á yíyá ní ìsìnkí mo ti fẹ́ bá yóò máa kọ́ lẹ́nu àbúkò tẹ̀ fẹ́ẹ́ sàrà ní ìsìnkí mo ti fẹ́ kí wọ́n á ní kàlẹ́ ni wọn nígbà tí kí wọn tó eléyìí ó túmọ̀ pé kí ni sáré ìgbà tí tọ́wọ́ tọ́ka wa sí ìkà tó ń fẹ́ nìyí àtẹ̀ní ìgbà máa wá

bí wọn ti wá wọ̀ nísìnyí àwọn ẹ̀rọ ìmáàmù àwọn ti kíni àwọn kọjú ti pé àwọn òwò wọn ti fi wọ bẹ́ẹ̀ òbí wọn lẹ́yìn nísìnyí nàbà wán ṣé àwọn bá kí wọn lẹ́yìn ìmáàmù nísìnyí ṣé ìrún ṣé ìmáàmù ti gbé ẹ̀dùn báwọn nísìnyí tó ẹlẹ́sẹ̀dì ni pé kí wọn kí wọn láì kọjú sí kíblà kí ẹ̀ ti gbà kíblà sí ìdájọ́ rẹ̀ nígbà yẹn tó fún alábẹ́ rẹ̀ so ìsìsáàlù kíbla káfọ́ títí kíbla nínú ọ̀nà ṣáàtún mi tòun ti ṣe àdìsọ́lá májẹ̀mú kan ni nínú májẹ̀mú tí wọ́n fi dá làbíà tó jẹ́ pé téèyàn bá ma kíbla tí ọ̀rọ̀ akọ̀jú sí tó bá wá kírun bẹ́ẹ̀ ẹni ò ní òun yẹn. tó pé àdásọ̀rọ̀ wà wà lóṣù làm síwájú ká tó máa kọjú sí àkọjú sí wọn kọjú sọ́nà tó ń ní orí sí ní wọ̀ báyìí náà máa kọjú tẹ́lẹ̀ ipe tí a nàbì sọ̀rọ̀ àwọn àríwọ̀ sọ̀lá ọ̀wá ní wàjúhádá sábọ̀rọ̀ àlùmọ̀sílì haram ẹ wọn wá kọjú rẹ sí wọn kọjú rẹ sí agbègbè àlùmọ̀sílì haram wọn kọjú rẹ sí kaba ànábi wá kí n bẹ́ẹ̀ bàtà ànábi wá kí n bẹ́ẹ̀ ẹni wọn wá kí n bẹ́ẹ̀ ànábi sọ̀rọ̀ àwọn àríwọ̀ sọ̀lá ní àwọn sábẹ́ ni wọn lọ ní àjẹlọ ó wá bá àwọn kan tí wọ́n kírun táwọn ò wọ́n ti wà lẹ́yìn irun sáńtì ìrìn lọ́wọ́ eré irun náà ló ti àdáhùn fún wa pé òun ti kí ìgbẹ́lẹ́ ànábì sọ̀rọ̀ àwọn àdéhùn sọ́lá mọ́ ànábì ti ṣe é di kí wúlà fóònù tẹ̀ sí wọn sí ó ti kọjú rẹ̀ sí báyìí o lẹ́yìn irun náà ti wọ́n ti kí ni òun wọ́n ti kọ́ bẹ́ẹ̀ wọ́n ti kọjú sí kíbla ẹ̀dí bá tó kó ọmọ bá lọ pé bàbá kélé kan bàbá bàbá kàlàtàrí àbàlà àwọn ọmọ kọjú sí ọ̀rẹ́ tó àpẹẹrẹ ní báwọn sábẹ́ àná ni wọ́n ti máa ti kí ni wọ́n ti máa yára tẹ̀lé ìlànà ní ìfowópamọ́ àwọn àti ìfowópamọ́ tó bá jẹ́ pé ìmọ̀ àti ìlọ báwọn ìsìn yóò jẹ́ kéèyàn ní ìrùn ni àwọn sábẹ́ àná yóò ti kí ni wọ́n ó fi lẹ̀ bẹ́ẹ̀. eléyìí ló tún àpẹẹrẹ ìgbà tí ìbá ti mọ kíbla tó ti mọ pé kíbla lélẹ́yìn ibẹ̀ náà lè gbọ̀dọ̀ kọ́ ìmọ̀ wá sọ̀rọ̀ ẹgbàá tó kéèyàn o wa wo bí a ibi nàìjọ jẹ kíkà o rẹ ti dé lọ́wọ́ rẹ o ta wa wo ní bá tí o ti gbìyànjú wa bí a mo ti wo ibi nàìjọ jẹ o bá kọjú o bá fi mu lọ bẹ́ẹ̀ kan wọn bá ti sọ pé a ẹ̀yin ma ní ẹ má kọjú sí i nítorí o ti dá nípa o ti kọjú sẹ́yìn lọ́wọ́ ìmọ̀ bá mi o ní tẹsẹ jáàmù o wa ló tẹsẹ kiri o tẹsẹ wa bẹ̀rẹ̀ sí kí n rọ sòní pẹ̀lú ẹni tí o bá mọ tó wá máa náà tó wá kọjú sí èdè tó dá lọ́yà pẹ̀lú tẹnu ọ̀pẹ̀lú àdúgbò òdúgbò lẹ́yìn kò ní nínú nítorí pé ọkọ̀ ju májàmú kan ní májàmú sí ìmọ̀ mi lálàáfíà kó sọ̀nù ṣùgbọ́n tó bá ju àmà pé kíbla èèyàn gbọdọ̀ wọ́ sápá bíi ni túláàsì ni kóòló tẹkẹ́ni kóòtò báwọn èrò ẹ̀yìn ẹ̀sán tẹkẹ́ni ní wọ́wọ́ kọ́lá bíi máa ń bá ní ẹ má wọ̀ ẹni ẹ̀yìn ó wọ̀ sí ẹ́ ìwọ ìwọ bẹ́ẹ̀ kí wọ́n ti ó gbà kó kọjú síbẹ̀ máa wá kọjú síbò míì ẹ má dàá nítorí pé ìmáàmù tẹ fọ́lù tẹ lẹ́ẹ̀sìn lẹ́yìn rẹ̀ ọdún tìǹbì ìtumọ̀ ẹ̀ náà ní pé ní àlẹ́bí ní ìdábàá gbé ilẹ̀ ìmáàmù ní ìwúta tàbí yìí etí ìmáàmù wà fún ẹ̀ tó kéwọn máa tẹ̀lé tọ ẹtọ wa ló ń tẹ̀lé òun kọjú lọ́nà zambo òun kọjú lọ́nà lọ́nà pata ó ti wá jọra wọn kò jọra wọn kan nínú làákà ìgbẹ ẹtọ ọtọ ń tẹ̀lé òun kọjú sábà báyìí òun kọjú ọba bíi sòlú eléyìí kò lẹsọ tá a bá ti mọ tó ti dá wa náà lóko náà láti òkò ní bíbélà kò sí tó burú bẹ́ẹ̀ tí ó bá tó wà láti kí ni ká wọ ẹlú ẹni àbí ká lálàá láwọn bèbí nígbà tó ṣe eléyìí wò túmọ̀ ń pé bóyá kò túmọ̀ kò dù wá kù kò sì yẹpẹrẹ wa kò túmọ̀ pé ah, aláìmọ̀kan ni wá láti jọ yìí káàtó wá ń ṣe bẹ́ẹ̀ torí pé ìjọba tó ń gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ dì nù ṣé àwọn bá tó wá ń kí lọ bẹ́ẹ̀ kọ́ kó láwọn ṣe ẹ̀sìn bá mi wàláì ìjọba tó ń gbìyànjú bẹ́ẹ̀ dì náà wọ́n wá kí lọ bẹ́ẹ̀ ẹ wá sọ fún ìdókòwò àbọ̀ ìdíkítà ìlú táwọn wá wá gbọ́ ìbínú ti wọ́n lẹ̀ báwọn ò mọ̀ ń gbà ẹ̀sìn bá mi àwọn ti lọ látàgbé wọn ò máa wípé ibi mi tọ̀ bí wọ́n ti wá mọ̀ ní ìdílé kò ní láì bí ìwọ́n tí wọ́n ti wá mọ̀ níbi wọ́n wá rú tẹ́lẹ̀ lẹ́nu pàṣẹ lọ́wọ́ wọ́n wá múra káfẹ́ sàrà wá kọ́ ìwọ́n ti kọjú sí ọkọ̀ ìdílé la kò yẹ lẹ́yìn náà kò lẹ́kọ̀ọ́ mi sábà tí wọ́n ti tún àkọ́jú bí alhamdulilayi àwọn ẹni tí ìgbàlá àwọn ọmọ ìgbà ìgbàlá wù ọ́ láwọn àpẹẹrẹ sábà tí ma àwọn ọmọ ìgbà wọn náà yóò mú ìrora pé mẹjẹ fún kan ní mẹjẹ fún kan ní lára sí àkọ́kọ́ láwùjọ àwọn àgbà béèrè èyí bá mi. wọ́n ní wọ́n máa sọ pé ẹni bá parí kùránì tó bá ti wòlímà wòlímà kùránì ibi tó bá jẹ́ àlùkìyàmà yóò mú èèyàn pọ́ sí nínú ilé ìyá rẹ̀ èyí bá mi yóò mú èèyàn pọ́ sí nínú ilé bàbá rẹ̀ yóò wá sọ̀rọ̀ tó bá jẹ́ òkúta àlùkìyàmà òkèlè yìí nínú àti àti ìfọwọ́ rẹ̀ òkúta. tó ìṣe wòlímà kùránì gan ẹni bá mi tó wà nínú àlẹ́ ọmọ wa pé kura yìí báyìí ẹ wá lẹ́fẹ́ sí ni ẹ wá ní wòlíì máa ń kó pé kura yìí ẹ wá ń gbà pé ní wọ́n gbé wàhálà káàkiri wọ́n tó wà káàkiri wọ́n á dáwọ́ náà fi dí àná àdáda lẹ̀ ẹ̀sìn bá mi so àwọn sábà náà ti fi kura ní àwọn wọn kí kura ẹ̀sìn bá mi ìdá àwọn ti máa ń sàmójú tó ń bá àwọn náà ti ká àtò àyè ọ̀pọ̀lọpọ̀ wọn láwùjọ lónìí ìdí òjò kọ́mọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kó lágbóyè dáadáa kó múra tẹ́tí òun náà ni wàlúùmọ̀ tó àdálẹ̀ tẹ́bá gbọ́dọ̀ jáde ní ti yóò ní oṣù parí kùránì òun lè fi ọmọ tó ẹ wá sí kùránì fún láàrin nìkì ẹni bá mi sí yóò ní ah, àbí síbi kàmi kùránì ẹ wá ní síbi kàmi kùránì fún wọn kàánì sí ó ti mọ̀lẹ́dẹ́ bí ọwọ́ sàlẹ̀ o ẹni bá mi sọ́kà ti fi ọwọ́ ọwọ́ sàlẹ̀ ra fún ọwọ́ mi náà tẹ náà kúrò láà ẹni bá mi àwọn ẹ wá fún mi ẹ wá sí fún láàrin ṣé máa kà á ẹni bá mi kó ti gbé kùránì lọ́wọ́ náà kò lè rí kà ìbí yóò kà yóò kà ní kà tí omi kékeré kí láàánú wà bẹ́ẹ̀ òní mọ̀ ní àwọn orúkọ kan ti jáde kò mọ orúkọ kan pé ìwé lè rí dàgbò tó ti kárí kùránì ìwé lẹ́yìn ní ìdáhùn bá jọ́ gbéra ìjà náà èèyàn kọ́ ti kàn ní wàá mú ẹtì bá wọn sùn so nígbà náà bíi ìṣèwádìí tó kòrò rẹ ẹtì bá wọn sùn wọn náà ti ká tẹ́kẹ́ ni ká máa ká ká ní àwọn tó máa lọ àti kàlàdà tó hà sórí so àlejò àwọn tó bá máa lọ àti kàlàdà wọn jọ gbéra ìjà náà máa lọ tìrọ́ọ̀mì àti máa sọ kọ́ra wo so papọ̀ máa wọn ti ni àwọn mọ̀láyíká àwọn ènìyàn àpálẹ́ tó bá jọ gbéra tu ìyẹn wà gbọdọ̀ fi kó mọ̀kúrá ní ẹ̀ka dáadáa gẹ́gẹ́ bí wọ́n ti sọ kálífà nàbí bàgbàrà bá ti ma ìyẹn ká pẹ̀lú tẹ̀lé ẹ̀dí bá wọn tó ẹ̀ hán ẹ̀yọ́ tó ahán yẹn ṣe ti ọba ti ọba ti ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti ọ̀pọ̀lọpọ̀ kúrá ti ọmọ yóò ká ní ti tó òdi àtọ̀ láàrin a àti ha òdi àtọ̀ láàrin a àti ha òdi àtọ̀ láàrin ṣe àti pé gbogbo ẹ̀ bá kà sẹ́nà ní inú àgùrá irú ọmọ náà ti fúráyì àwọn àwọn àdúgbò bá kú àwọn àgùrá wà nínú àwọn àgùrá pé èèyàn kọ́ tiwa tí ó kú ọ̀dọ́ ìjọ náà ẹni náà wọ ẹ fún ọmọ gbọgbọ wa ọjọ́ ní ilé bàbá rẹ ìyá fún ọtí ilé ọjà rẹ yóò fún ọmọ jẹ náà tó máa kó ọmọ wa ní ilé ìyá rẹ káwá ti kéde káwá jáwó káko àbá ẹni bá mi. òkúrò eléyìí ti báyìí kò sí ìlà ẹsẹ̀ wà lọ sọ̀tà. ẹjọ́ wọn máa kéwù àwọn kéèké ní àwọn sálàf ẹ̀ẹ́dì ẹlòmí sábà sọ̀rọ̀ sọ̀tà àwọn sálàf wọ́n lọ́wọ́ mẹ́wàá ló ti hàlùkù wọ́n mẹ́wàá ló ti hàlùkù àǹtorí ẹlòmí ọmọ méje ẹlòmí ọmọ mọ́kànlá ló ti hà lórí nù. àwọn dẹ̀ ha àwọn ha lórí ìjà wọ́n kéde wọn àwọn àtọ́jú pé tàdá ọjọ́ mọ́ra tó tó bá yóò rẹ̀ láti mọ́ra tó tó kó olùkọ́ bá ti mọ́ra tó mọ́ wáyé kólé lé òní tàdá o tàdá ló mọ́ tó mọ́ra pé títà dábà wá kú dẹ̀dẹ̀ èdè bá kú dẹ̀dẹ̀ náà wọn ti rí dáadáa tá a ṣe títà dábà wá kú dẹ̀dẹ̀ ẹ wá fún àwọn ọmọ <coughs> ẹdí bá mi sùn ẹ wá fún ọ ní sẹ́jà tẹ́lì àwọn tẹ́lẹ̀ wọn ti ké kúránì dáhùn ẹ wá fún ọ wáyà wáyà ìdòwò náà wọn lọ sàgbàlúgbàgbò ẹ wọn wá lọ ṣé wùláyíká aláwùdá ìrọ̀bì wọ́n máa lọ lè gbà wọ́n ká lóko wa gba ẹ wá fábà lè ṣe ìmọ̀ lórí eléyìí tó kó kọ́ nínú kùrán. tó bá ti ní kàlójú agbó báyìí ní sàn án alhamdulillah wọ́n wá sọ̀kalẹ̀ dáadáa èyí wá lù owó kórí ṣe ẹ́ owó kórí ṣe ó ká lóko ó ti fi ni ó kọ́kọ́ owó kó bá rí ṣe wá ẹ́ tó bá rí ṣe dáadáa náà alhamdulillah ó sọ̀kalẹ̀ dáadáa owó kó sọ̀kalẹ̀ dáadáa ẹ̀ ti fi ni wá ti máa mú tòkátò tó wá tó máa lẹ̀ máa pé ẹ ọmọ tó bá kéwàá tó bá tó òní mà àà ìyá bẹ̀rù ọlọ́run ìyá bẹ̀rù ọlọ́run tábà bẹ̀rù owó kágbó owó lọ́nà tábà tó owó ẹ amòkiri amòkiri bá sí mẹ́ẹ̀sì amòkiri amòkiri owó àwọn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìwé sẹ̀ríà ìwé ìnáwókọ̀ ìwé jẹ́nàbà ìwé jẹ́nàbà àbí ẹ̀sẹ̀ ìwé nínú àti ìdáná sallallahu alaihi wasallam òun náà ní pé àlùwàlá lè máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹgbẹ́ àti tòun ẹgbẹ́ tó wà nínú àbíkú láti fi máa wẹ jẹnaba àti àìsàn ti àlọ́ àlá èyí ó kọ́kọ́ wẹ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó wà fún ibi tí àlùwàlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó wà fún omi tó wà fi fọ ilé ẹ̀ gbogbo ìjọba yìí lẹ́ẹ̀mẹ́ta tó tẹ̀ wá fi omi káàdì gbogbo ara rẹ̀ ní ẹ̀dùn àti ìdí bẹ́ẹ̀ wáyé wá sáwá sí náà ẹ̀yọ́ tó ti wà lọ wọ́n á jẹ́ tuntun owó jẹ́ tuntun nílẹ̀ pé èsì ata ní ìdá àti ìlú àti ìlú rẹ̀ àwọn gbogbo àwọn ọmọ ẹ̀ yọra tó ń bẹ̀ láàbùn ní ẹ̀ fi bẹ̀ yẹn lẹ́nu tó lára àti àti tó lára àti àti tó lè tó ìbéèrè bí ẹni pé wọ́n béèrè wọn náà ní pé àwọn ní àwọn àlá àwọn wà lára aláwùjọ kan tí àwọn pàdé pẹ̀lú àwọn tí àwọn ọmọ bẹ̀rẹ̀ àwọn bá ní ìmọ̀ràn wọn àtúwá sí wa tó ẹni wá kọ́kọ́ bá wájú fún bẹ́ẹ̀ kírun yìí ó jẹ́ gẹ́gẹ́ bí pé owó ta ìgbé sókè kan ní jẹ́ pé ìyàlẹ̀ àsopé àsopé yóò fi máa nà fẹ́ lọ. nítorí pé káwá sọ̀rọ̀ súnbí àwọn ìlú ìgbàgbé pé súnbí wọn kà sọ̀rọ̀ súnbí náà ni wọn tó àwọn túbí kan bẹ tó pé àwọn túbí náà máa tí wọ́n pè túbí gangan àwọn bẹ tó pé gbogbo àwọn àjọ kàtà ń sọ yìí nìyí tẹ́ ẹ bá sọ fún pé sàlátì bá dí ẹ ẹ ìmọ̀mọ́ olórí ẹ àwọn àti àti olórí ọ̀làjú tó hánì lọ yóò ní yóò ti kiri lẹ́bẹ̀ yóò lọ́rọ̀ bá ti kiri lẹ́yìn ìfẹ́ báwọn kan bẹ báwọn wọn láyà níbẹ̀ ìdíwà tẹ̀gbẹ́ àwọn yóò gbà pé abúlé àtijọ́ ni wọ́n kó lágbára wọ́n fẹ́ yẹn gbàtó àwọn tó bá ti láti adé àwọn adébẹ̀ pé eléyìí wà eléyìí wà tó tó bá yẹ pé wà wọn tó bá nǹkan wọn débẹ̀ báwọn tó wọn níbà wọn bá débẹ̀ báwọn náà nìsín bí oníjàlá bí ni ẹ ní máa ń jẹ nǹkan wò ní máa ń jẹ tẹ́wò yóò tẹ̀lé tẹ̀lé ọ̀la fún ọ ẹ ní máa ń jó nǹkan ní máa tó kẹ ebi eléyìí nìsín àwọn aṣọ lẹ́yìn rẹ àwọn akíhùn lẹ́yìn rẹ ó ní wà wọn ẹtì bá wọn sùn tó tó bá jẹ pé ìrùn ní àtúntò yẹn kí lẹ́yìn rẹ ní bẹ́ẹ̀ èèyàn ti ìbejì ni pé a ah, ṣé ìwọ̀n yóò ṣé ìwọ̀n yóò ní ìràbẹ̀ òní ìrùn yìí ni tòkòtì àtàtúntò ìwọ̀n yẹn ẹtí bá mi tuntun pé látara pé kí ni látara pé èèyàn mà èèyàn ní àmàdájú nípa pé tí ẹ̀yìn yìí o ẹtí bá mi ṣe ẹtí yóò lè kíun lẹ́yìn rẹ ní abẹ́tí yóò lè kíun lẹ́yìn rẹ kí máa ń tẹ̀yìn gbà mí ìyẹn máa ti bẹ lọ́wọ́ rẹ àmì èèyàn máa débi pé tí ti bẹ lọ́wọ́ rẹ yìí lè mú kí ẹ má kíun lẹ́yìn rẹ èèyàn wá kíun kí tó ṣe wùyẹn báwọn àmọ́ tẹ̀yìn bá ti máa bí ẹ máa fi ẹ̀sìn ẹ bá máa wò ẹ̀sìn láti ojú oníṣẹ́ àbíkó ní àdìọ́ kakọ́ ọlọ́run bẹ ní gbogbo kọlọ́run àbọ̀lọ́run bẹ ní gbogbo ayé irú eléyìí ní ìsìn tó bá ní àwọn àkídà wọn àkídà tí ó da ní ìgbà tó lẹ́yìn sọ̀rọ̀ ẹni wọn abẹ́ tí wọ́n máa ń yẹ káwó tí wọ́n máa tẹ ìgbẹ́gbẹ́ ẹ má fẹ́ ẹ má fẹ́ eléyìí ó da eléyìí ò ní da wọ́n á tẹ̀ ní sọ ọ̀kan tí ó tẹ̀lé lọ́jọ́ ọ̀la tẹ́tí àwọn ọ̀gbìn hàn wọ́n ta gbogbo ẹ̀dá ti bẹ́ẹ̀ sábà ti ẹ̀dá ti bẹ́ẹ̀ lẹ́lẹ́ kò sẹ́ni tó máa ń kan kọ̀kọ́ tó tẹ̀lé lọ́la àbí Allah subhanahu wa ta'ala ẹ̀ tó bá wá gbé ọkọ̀ yìí kankalẹ̀ tó wá lọ́wọ́ máa pé ilé yóò tẹ̀lé lọ́la àbúwẹ̀ ẹ̀yọ níbi wo ni àbí kiri kan náà ní dàálẹ̀ ni gbogbo orí eléyìí ó ti kiri ó ti fira rẹ̀ dípò Allah subhanahu wa ta'ala ti pé òun náà máa tó tẹ̀lé lọ́la ìrú eléyìí ní ti báyìí kò lẹ́tọ̀ọ́ èyí tó lẹ́tọ̀ọ́ bí yóò ti fún ẹni bẹ́ẹ̀ bí yóò ta lu rẹ̀ bí yóò ta la yìí fún ẹni báyìí ẹni báyìí ṣe èmi ìwé bá wọn sílẹ̀ wákì lẹ́yìn rẹ̀ gan wọn ni à lóde wákì lẹ́yìn à pọ̀ àwọn ọmọ báyìí báyìí jẹ́ ìdí náà ni ẹni bá mi tò ní ìwé yóò ti kí yóò máa jẹ́ àlàyé fún ẹni yẹn yóò ti máa jẹ́ kí ni yóò máa jẹ́ kí ẹni sànù rẹ̀ gan tòkò ìdè jẹ́ pé yóò kàn wá ẹlẹ́gbẹ̀ẹ́ dání sí kò ní kí n lẹ́yìn nìkan ó sì máa kó òní kí n lẹ́yìn rẹ̀ yóò máa wá dọ́gba ìwé ẹni tó kí n lẹ́yìn rẹ̀ ń gan náà yóò lè ṣàlàyé fún mi ò ó ṣe pàtàkì púpọ̀ tábà ti mọ̀lẹ́sìn ẹ̀sìn náà ni ìdí ìbá fi sẹ́sìn nípa gbogbo ìdìbò mẹ́sìn